tí ọkọ bá da five five tí ọkọ da six five ẹgbọ́n ta ló jẹ. a ní bó má jalè lèmi jẹ ọmọ aṣòwò tẹ́tẹ́ má sùn mo ń bọ̀ wá bá yín. ha kò dáhùn. a ní bó má jalè. a ah, ó ti ń jalè. á dáa kó o tètè kó gbogbo ẹrù ẹ kó o kúrò nínú ìlú yìí kí wọ́n tó pa ẹ́. àwọn ọmọ dá lóhùn mo wà lẹ́yìn ẹ̀bí kí. ó yá mú un. kò sí nǹkan tó ń já níbi wọn jalè wọn máa ń fi ìmọ̀ jalè yìí. yéé. babe i told you what i am doing here is very important. we need favour. ọmọ òṣàládé ní àwọn fọkọọpù òṣà fọkọọpù. aláyé ìgbìyà ẹ Ah, lóyún àbọ̀bọ̀ ìgbìyà ilé tó fine báyìí. hey do i know you. ọmọ aríbọn máa jalè. ẹyin tèmi mo rí ìbọn lọ́wọ́ lágbára fẹ́ fàyà ẹ̀dá rẹ̀. àṣé pé ìbò oríkè lẹ́yìn náà lò. Ah, ah. ah, wọ́n ní oyinbo pààyàn mẹ́ta. àníbọ̀ máa jalè. ẹjọ́ ajé. ọ̀jẹ̀ yẹn ráyè. mo fẹ́ lọ sùn kẹ́tẹ́ ò tí close ṣùgbọ́n á close. Ah. wá kí ló pé jẹ́ náà pa. kí ló pé ó kọ yẹn náà. a ní bọ́ má jalè lèmi omi ata ò ṣe fi tàǹbà pálí yàtọ̀ sí pákó láti bí lọ sí amẹ́ríkà ayé gba mọ́ṣọ̀ kò ṣe dúró wò. èṣù o èṣù onílé oríta. mo fẹ́ ni ó sọ park sí ibà ó park ibà because I could remember vividly last time tí mo wá yẹn after flower yes I could remember something I àárín báyìí mo park sí but what wá júwe àdúgbò yẹn fún mi pé tí ma ti lọ straight down after the ìsítà kò dé pé ilà very, very. ó lè jẹ yẹn but me, not rántí actually mi ò rántí èyí tó jẹ́. guys. hi. hello hello ọ̀gbẹ́ni. ah Empro. afana. ọmọ asinrin o afana. èmi náà ti ẹ̀ ṣe ti. ọ̀gbẹ́ni emperor o ti pẹ́ ọlọ́run kò ètò jáde o mo ti ṣìnà mo ti súnmọ́ bẹ́ẹ̀. báwo lè máa ṣìnà ṣẹ̀ṣẹ̀ ń wá bí ni. it's been a meet my colleague anyway. ẹ kú gbádùn. àtàwọn ṣiṣẹ́ nìyẹn. ọ̀rọ̀ yín ni mo ṣì ń bá dà ìsọ lọ́wọ́. okay. but wọn ò tí gba hundred percent láti mú wa lọ sí village yẹn. ọmọ ìbò ni kọ́kọ́rọ́ mọ́tò mi wá o. ah ọ wà ń bẹ̀ wọn. bá a mú kọ́kọ́rọ́ mọ́tò. ẹ sà ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣe dé àwọn ọ̀rẹ́ mi tí mò ń bá yín sọ̀rọ̀ wọn lọ́wọ́. pẹ̀lẹ́ o how are you. fine thanks sir. ọmọ mi ti sọ̀rọ̀ yín fún mi in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn ni wọ́n ti wá bá mi pé àwọn fẹ́ kí n sọ díẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ ní ìlú wa yẹn ṣùgbọ́n kò ń wú mi lórí òótọ́ ibẹ̀ láti bí mi àmọ́ nígbà tí ọmọ mi sọ fún mi wípé ọ̀rẹ́ òun tímọ́tímọ́ tí àwọn jọ lọ sí yunifásitì pé ní ìwọ eh, ni mo sọ pé kan sọ pé kẹ́ wá ìlú wa ìlú tó ń sọ fún wàrà àti fún oyin ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà kó tó di pé ó kọ rẹ̀ yí padà ìlú ajíláyé ló ń jẹ́. ajíláyé. bẹ́ẹ̀ ni ní ẹnu bíi oṣù mélòó kan sẹ́yìn tí mo lọ síbẹ̀ èmi gan fúnra mi mi ilé proud pẹ̀lú bàbá mi nìyẹn mo ń láti disguise lọ màá disguise gbígbà tó jẹ́ pé mi ò jẹ́ nǹkan kan ẹ sáku di odi mú. Oh. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ mọ̀ ń lójú túbọ̀ ah, kan kó ilẹ̀kẹ̀ oyè kọ́kọ́ sí èmi náà lọ́rùn èmi náà bá dèkà lára eh. àwọn afọba jẹ. Eh, kò sí tó burú mbẹ àmọ́ mo fẹ́ kó o kíyèsí o sórí òkèlè gbígbẹ pẹ̀lú sùúrù <laughs> ó sàn ju ilé tó kún fún wàrà pẹ̀lú ariwo lọ sórí bí mo ṣe wà ní ẹ̀yìn odi tí mò ń gbé wọn ó pé mi bí ò tiẹ̀ sí nǹkan kan tí ò sí gá tí ò sí gòwó olórí aṣọ mi mo wọ̀ wáyé. ẹ̀gbọ́n eh. mi. ọ̀ gbàgbọ́ mo mọ̀ gbọ́ pé ẹ rọkọ̀. àmì àmì àmì àmì wọ́n ń ṣàdúrà fún mi ni jẹ́ ìsọ kínní kan fún ọ mo ní ọ̀rẹ́ kan tá a jọ wà ní ẹ̀yìn odiun òun ni mo sọ fún mi pé tí n bá fẹ́ jáde kí n wá gbé mọ́tò òun mo ní à táwọn yẹn bá ti ń rí ń dì mí àwọn tó fẹ́ ṣe ń lànú òní ṣe ń lànú mọ̀ èmi ọ̀rá mọ́tò àmọ́ ẹ̀ tí ẹ ń wì náà wọ́n ń ṣàdúrà fún mi ni elédùwà ọ̀rà fún mi yóò sì rà fún wọn náà àmọ́ ṣé mo lè ra mọ́tò kan ọmọ gbọ́ tí n bá ra ń wà á wẹ̀ fún ọ́n lù mí tó ọmọ pé torí tiẹ̀ àti ìyá ńlẹ́sàlẹ̀ ni mo fi máa ń wá yọjú wò inú ìlú lẹ́kọ̀ọ̀kan ibi tí mo wá bí n rí jẹ bí n rí mu bí mo ṣe tálákà bí èkúté ṣọ́ọ̀ṣì ó pé mi ó sì tẹ́ ń lọ́rùn. Mm. ẹ ṣeun ọ̀gá. wo jẹ́ ìyọ̀ǹda rẹ mo fẹ́ yàdọ̀ ìyá ńlẹ́sàlẹ̀ náà mo fẹ́ kí àwọn náà kí n tó kí n tó wá ọ̀kadà tí ó gbé lọ ilé so ti gbọ́ ẹ káàrí ẹ kú dodi mú o ọlọ́run wá pẹ̀lú rẹ bá ń kíyàwó rẹ tó bá dé o kó o pé mo béèrè rẹ o nǹkan ò ní ṣe yín o ẹ káàrí. bá ṣe bẹ́ẹ̀ lọ wọ́n gbé èrú yan torí pé gbogbo àti ń bẹ ń bẹ pátápátá kò séèyàn tí wọ́n fẹ́ ìlọsíwájú fún ọmọnìkejì ń bẹ. please sir ẹ jọ kí ni ìdí tí wọ́n fi ń pe ìlú yẹn nílùú àwọn èṣù gangan. ní àkókò kan àlejò aburú kan wọlé tọ̀ wọ́n tó bẹ̀rẹ̀ sí í dà wọ́n láàmú tó sì kó ọwọ́ gbogbo àwọn àgbààgbàlú tó kó sínú sago lọ́wọ́ a sọ fún wọn pé ọ̀nà méjì ni o nínú kó wọn pa gbogbo wọn run pátápátá tàbí kí wọ́n jẹ́ kóun di baálẹ̀ nínú ìlú wa ní ẹ bá lọ dáa kọ̀rọ̀ ayé ó yàjú kọ̀rọ̀ ọ̀run lọ wọ́n ní kọmọ̀ọ́sẹ̀ baálẹ̀ ìlú hmm. lọ́wọ́ ni yàtọ̀ fẹ́yìn o òun ò yí kúrò ní ìlú ajíláyé yóò mọ jẹ́ ìlú èsúríyìn wọ́n ní òsè kankan kásá ti mọ gbádùn ẹ̀mí wa bó ṣe bẹ̀rẹ̀ nu o àwọn àdánwò kéékèèké bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ títí tó fi lo ìjọba tiẹ̀ ńgbà náà ó ṣe títí tó fi dàgbà tó fi dọjú alẹ́ tó náà fi lè gbé àgbáre àwọn ọmọ rẹ̀ míì tó ń bọ́ sórí ipò wọ́n ń bọ́ sórí ipò nígbà tó wá dásìkò kan ní wá ní ẹni tí àwọn fi ń pè ní èṣù rí yìnyín àwọn bí èṣù bí èṣù làwọn tàn ń jẹ baálẹ̀ ńbẹ káwọn kó ẹ̀kẹ́ pa orúkọ ń dà káwọn sọ di ìlú àwọn èṣù. oh oh oh incredible ìlú àwọn èṣù. bó ṣe dìlú àwọn èṣù nu. wọ́n mọ̀ sá ẹjọ́ ṣé ẹ lè mú wa lọ sí ìlú yẹn ká fi ojú ara wa rí. kí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ pàápàá jùlọ láti gbà tí ìṣẹ̀lẹ̀ aburú ti ṣẹlẹ̀ èmi gan lẹ́yìn pé mò ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ mi ò débẹ̀ rárá àti pé kò sáàyè fún mi lónìí mo ọwọ́ mi dì. yes sir ẹ jọ ń tọrọ lọ́n sir ṣe rí àti iléeṣẹ́ wa lọ́ti ran wa tábàdé lè um, carry out operation tó fún wa ah sir àti fail ni sir nǹkan tó máa dẹ̀ dájú ní ká fojú ara ká fi rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ because ó láwọn nǹkan tá máa ṣe ń bẹ̀ ó sì láwọn nǹkan kan tá máa mú lọ́hùn sir ẹ jọ ń tọrọ lọ́hùn. ẹ jọ torí tọ lọ́hùn ẹ ṣe jẹ́ ká mú wọn débẹ̀ kọ́kọ́ tiẹ̀ rí àwọn nǹkan tí ó yẹ kí wọ́n rí ń bẹ̀ kọ́ dẹ̀ lè ní ẹ̀rí nínú kámẹ́rà wọn àtàwọn nǹkan tó máa fi sí inú ìwé ìròyìn wọn. Hmm. ẹ jọ sá mo fẹ́ ṣe tó fẹ́ nìyẹn. ẹ ń wù mí bẹ́ẹ̀ sá. ṣùgbọ́n ẹ ní lọ́mi ní ìfun nígbà bá débẹ̀ o. àtọ̀ àtọ̀ sá káre ibi awilade yìí o ìlú tẹ̀ ń jẹ́ ìrẹ̀rẹ̀ tẹ̀ ń gbọ́ nípa rẹ̀ ìlú àwọn èṣù bí ó tilẹ̀ jẹ́ pé ìlú tí a ti bí mi gangan rèé àmọ́ láti kékeré lèmi ti kú ònú ìlú yìí nítorí pé mo mọ̀ pé kò ṣeé ṣe kọ́jọ́ ọ̀la ọwọ́ da tá a bá sì wà ní ìlú yìí bí ó tilẹ̀ jẹ́ yí pé mo ti sọ ìdí tí ìlú yìí fi ń jẹ́ ìlú àwọn èṣù fún yín mo ti sọ̀tàn tó rọ̀ mọ́ fún yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ pé gbogbo ìgbà lójú máa ń tì mí láti lè sọ wípé ọmọ ìlú ìní mi pẹ̀lú àwọn nǹkan aburú tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ rí i pé lẹ́yìn ohun ẹyẹ bóyá ẹ lè rí ẹran kan àbí méjì tí ó kàn mọ́ kọjá ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ nù lù yìí ọjọ́ kan oṣù péré ní ìdájí kùtùkùtù àì ní gbogbo ẹtí mẹ́nu lù ní ẹ parẹ́ ẹni tí ó kù sínú ilé ẹni tí ó kù sí balùwẹ̀ ẹni tí múra títí ń lọ tó kú sọ́nù oko ẹni tó lo etí dòtọ́ lọ pọnmi tó kú sí ojú odò bí gbogbo ìjọ kan so gbogbo èèyàn sì parẹ́ èyí ló dẹ́rù ba ìjọba ìlú níjọba ìpínlẹ̀ wa gbé àwọn àmì wa wọ́n wá kó gbogbo àwọn òkú pátá wọn kó wọn lọ fún àyẹ̀wò àtìgbà náà ni wọ́n ti ta gàdí ìlú ìbáyìí wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọnú ìlú yìí títí tí wọ́n fi parí ìwádìí tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ìlú yìí bó ṣe rí nu. ṣùgbọ́n ẹ má bínú sáà mo wò rárá mo rí i pé ọkọ̀ ìgbàlódé kan ló wà lọ́ọ̀kan yìí hmm. wọ́n á pé ìyàn kan náà ló máa wà á gúnlẹ̀ síbẹ̀ àbí báwo ni ẹ ṣe yẹ sàn. o ṣeun ọkọ̀ tẹ̀ ń wò ó ẹ rí i pé ìràwé nǹkan nǹkan ń bẹ lára rẹ̀ ọkọ̀ ti wà ń bẹ̀ kí ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ ní bí oṣù méjì sẹ́yìn yẹn kó tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan náà ló ṣẹlẹ̀ tọkàn fi di pé kò lè kú òun bẹ́ẹ̀ mọ́ ẹni tó ni mọ́tò èṣù ló kọ ẹ̀ èṣù ọmọ èṣù èṣù gbẹ̀mí jí lónìí ọmọ èṣù ríyìn ẹni ayé ń sá fún tọmọ ènìyàn ń sá fún tìrúmọlẹ̀ ń dúró tì báyé bá ń sá fún mi tọmọ ènìyàn ń sá fún mi táwọn tó jayé lọ ò bá sá fún mi àbùsẹ́bùsẹ́. èmi sí láti mọ ọyọ yín lẹ́kọ̀ọ̀kan ẹ̀bùn ọ̀tá. ó ti tọ́jọ́ mẹ́rìndínlógún tá a ti jẹun gbẹ̀yìn ni. oúnjẹ ọ̀hún tá a sì jẹ náà ẹlẹgbẹ́ páàrí nǹkan jẹ náà ni. ṣé ń gbọ́ lórí ibú olóúnjẹ òfò ẹ gbóná ṣé bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń jẹ ńlẹ̀mí náà ń jẹ ṣé bí ń ṣe ríre ǹjọ́ òní mo fún yín lóúnjẹ tí gbogbo yín mẹ́jẹ̀. tẹ́ ẹ tí wọ́n ní tẹ́ ẹ ní náà tẹ́ ẹ ń jẹ́ lóòka ẹsẹ̀ ẹ̀rù tí ẹ gbà yín kò burú bó o láti àṣẹ báyìí gbogbo àdúgbò ló sì dá ń wárò yìí ọmọ mélòó náà láti ìpà ìfàyín ló déhùn ṣe ti ń gbọ̀n. bó hàn yín mo fẹ́ bù ọ́ ní nǹkan ni ó fi ti ń wò. màámi ló ní má jíṣẹ́ fún mi mọ́ torí ẹ̀ ní ṣe fẹ́ wá. mo rò pórí mọ́ rẹ̀ burú ìran oníṣẹ́ tààrà só ti yí ọ. ṣé ẹ ti rí i bá ẹ lè gbọ́ pé èèyàn kan jà bí n bá ẹ lè gbọ́ pé èèyàn kan jà ẹ lọ rè jẹun tẹ́ ẹ ǹlẹ́ ìyá wa ẹ ra ẹ pẹ̀lẹ́. lóòótọ́ ẹ mọ̀ ńlẹ́ o ẹ kú èrò bẹ́ẹ̀ ṣe é náà lèmi náà ń gbọ́ o. ìyá wa mi ìbá yín wí o. léèmì. èmi èṣù gbẹ̀mí àrọ́mọdọ́mọ èṣù ríyìn ọmọ ojúmọ́ kan ìkà kan inú mi bàjẹ́ ń gbà mo rẹ́ni ayẹyẹ lórí ẹṣin. E wọ́n yọ̀ ṣẹ̀ṣẹ̀ ńgbà mo gbọ́ pé omi gbọ́mọ ìyá ọlọ́mọ kan lọ. èmi tí mò ń sọ ìyá àbí yèrè ìyá àbí kú ìbànújẹ́ gbogbo ará ìlú ìdùnnú tèmi ìdùnnú gbogbo adarí oorun ìbànújẹ́ tèmi lọ́wọ́ wò sùnsùn tinú ń bí ọ pé mo wà lórí èèpẹ̀ kò burú oúnjẹ mo fáwọn kinní burúkú yìí kò wulẹ̀ kulẹ̀ pilẹ̀ tó wọn tẹ́lẹ̀. kúríkàrà ẹ̀yin ti jẹun tẹ́ ẹ̀jẹ̀ ká tó kú òní. sẹ̀wá rẹ̀yìn ẹ̀ jẹun tẹ́ ẹ̀jẹ̀ ni sọ ọmọ pé ń yóò ní ìsìn ìṣẹ̀wọ̀. ẹjọ́ òfò tó si sí rò lé lórí náà nù ọmọ àbí bóun ṣe á ṣe àwọn àǹjọ̀nú tí ń rojọ́ báwọn bí n gbọ́ há lẹ́nu rẹ bí n bá. wọn bù ìgbórí òkè ìgbórí òkè bí ti ṣe mo ṣe bẹ́lẹ̀. èmi náà mọ̀ yín níṣẹ́ tẹ́ ẹ̀rọ ọjọ́ òfò ń ìṣe pé àbí bó mo ṣe á ṣe é báyìí o bí n bá lé ọmọ ẹlòmíì lóko nu yín wọ́n bí ti ń wò tó ọ̀ọ́nì yẹ̀bá wọ́n bí ti ń wò ọ̀rọ̀ kọ̀ rí. Ah, ah, ah, ẹ kú ojúmọ́ o. àlejò ńlá rèé o <laughs> àlejò ńlá rèé o. ìkáwù mi. àwa nù obìnrin ló ké sí àwa nù bó ní ti àṣẹ báyìí o mi ò fẹ́ràn kí n jókòó lọ́dẹ̀ mi kálejò tún jókòó àga kan wá ní àyàn bó o ìwọ ìwọ náà mọ̀ ń bá wí bọ́kùtà ń wá. òkúta náà ló gbé lòun mi ẹlẹ́ẹ̀lẹ́ bí bá o gbé yàn jókòó wá. kí n jókòó. Ah, ah, lórí òkúta ọdẹ àbáyé ẹ ṣáàjì ń dúró báyìí ní àyòkúta tí wọn ó gbé bẹ. wọn sì bá wọn mẹbí ìbẹ ń bí ìbẹ àyín jókòó kò sí tí ó ọ sórí gbàǹbá bá ní ojókòó kó tó jókòó ah, ah, ah, mm-hmm, ọkọ. ìkáwù mi mm. gbè mí. obìnrin ké sí. mo ní wàá dúpẹ́ lọ yín ni àsìwé ọ̀tá sì sọ. <laughs> oyè mi oyè mi. <laughs> mo dúpẹ́ lọ yín o mm. à ń gbádùn yín mm. atẹ́gùn yín fẹ́ ṣe à nílùú. lóòótọ́. mímí kan ò lè mí wá ẹ̀rù kan ò bá wa. Ah, ah. lóòótọ́ àjọlówó ṣùgbọ́n àǹfẹ́ mi yín ni. mélòó la wá ṣe. mo wá ní kí n wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín ni. Mm. ṣe rí owó ó lágbára gan. Ah, ẹni olówó àtowó ni ẹjọ́ màdéhùn tí a jọ ní láàrin ara a ní àsìjọ ọmọ ìpìlẹ̀ṣẹ̀ ajé wọn ọ̀pọ̀lọpọ̀ olówó tí ń bẹ́ ìlú tá à ń rí wọn níbi wọ́n ti rówó wọn kò yé èèyàn àmì ń bẹ owó báńkì àmì ń bẹ owó àjọ àmì ń bẹ owó alájẹsẹ́kù bíi irú ti àyí owó táwa náà ń lò àjẹsẹ́kù ni bàbá rí owó àdápadà báyìí wọ́n gbóúnjẹ òdìdé mo wá ní kí n wá rí yín pé lórí ọ̀rọ̀ kíní ijó ní ìtọ́jọ́ dà wá pọ̀. bí n bá ń gbọ́ ọ yé sí èsè pé o fẹ́ ṣáájú owó. owó owó ojú ò ní tẹ ẹ yá owó tẹ ẹyin o pé mo yáwó lọ́wọ́ rẹ̀. ẹ yá ah, ah, lóòótọ́ ni o. mo ti mọ̀ pé ìrántí. tí mo ní òbùn mi tó ní kò só lọ́ọ̀ rẹ pé ọ̀yẹ̀ ń lo àbí. bẹ́ẹ̀ni mhm. sọmọ yìí pé ẹ má bínú mm. ṣe mọ̀ pé níjọ́ ni ẹ wá bá mi ń lé mm. bẹ́ẹ̀ ṣe wá bá mi ń èmi tiẹ̀ fẹ́ jáde ẹ wá ní kí ìyá yín lówó mu ní à lówó lọ kò sówó lọ mi ẹ wá ní owó tí ń bẹ nínú búùtù ń kọ àyà mi làkàrà torí tí ẹ ṣe mọ pé owó wà nínú búùtù àfẹ̀yìn náà lẹ́lẹ́ mọ́ á mọ̀ bá lọ́dà tó sọ iye mọ wá rí i pé náà ní mo sì fẹ́ lọ lò fún nǹkan kan ní sùn irú á gbọ́dọ̀ a kẹ́ ẹ pé aya yín lówó ká pé ò sí ọ̀hún epo àbẹ́ ìrówó rà. ọ̀pọ̀ tóun owó ńlá ni o ǹjọ́ ọjọ́ mọ̀ pé n rántí mọ́ ẹ ẹ dákun gbọ́ owó mo wá dá sí ó ti wá pè ní. Ah, oṣù kan lẹ dá ó ti pọ̀ṣù mẹ́ta báyìí. Ah, ah, ọjọ́ ìgbé o ọjọ́ ìgbé hmm, ó ti pọ̀ṣù mẹ́ta nù bó la ṣe àṣe o. kò sí kútì ọ̀rọ̀ adìẹ lọ́rùn èyí tó bá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí mo fẹ́ ni pé bí mo ṣe wá lónìí kẹ́ẹ̀sì bá ń kó kẹ́ ẹ wọlé kẹ́ ẹ jáde kí n máa kó lọ bẹ́ẹ̀ bá wá rí kó lẹ̀ ìbá àṣejọ́ mẹ́ta ìbá àṣejọ́ méje kódà bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ àmọ́ ètò ẹ̀ bá rí ọ̀hún náà kó sàrọ̀rọ̀ àgbẹ̀ pẹ́ẹ́lí wọ́n fi yanjú àdápadà níbi àwọn ń omi tí a ń dà láàmú. ṣíṣe kù tá a ṣe ọjọ́ méje ṣéyùn bọ́ láàmú ọjọ́ méje bó sì ṣe mẹ́ta ni ìran mo níṣẹ́ sí ọ. tí ó méje náà lọ ń lọ́dà torí bí alájẹsẹ́kù wa tí mo ti gba owó àwọn òǹdù wọn ń dà wọ́n láàmú ọ̀sẹ̀ kan náà wọ́n sì fa bíjọ́ méje náà lẹ bá fún mi jọ́ kejì rẹ̀ báyìí nǹkan kówó lọ sílé ẹgbẹ́ wa ni. ìhùn náà dáa ah, ọkọ̀ èyí mọ̀ ó mọ̀ dáa pọ̀ kìí ṣe yìí mo rówó nù rẹ̀. ẹ o ń kọ a ṣẹ̀ṣẹ̀ gbìyànjú èyí. Ah, ah, kò sì sọ́lá rẹ̀. <laughs> kí ni tẹ́ fi kàn mí ara mi sì ṣe gírì. mi ti mọ sẹ́nu. ẹ ṣeun ẹ ṣeun ọ̀dà ẹ ṣe. ọ̀tọ̀ òun mi <laughs> pọ̀ omi ti ń dán. ọ̀dà ṣé ẹ wà aràn yẹn sí mi. ọ̀rọ̀wọ́ mi tí ó le tí ó lágbára. ọ̀dà ẹ ṣe mo dúpẹ́ o. ọ̀rọ̀wọ́ mi tó le tó lágbára gan ni o ọ̀rì ọwọ́ mi. ẹ ṣeun. lẹ́ o. ẹ jẹ́ ìrànwọ́ mi o. Ah! ẹ kàn mọ wò dọ̀dọ̀ bígbà ẹ̀yin ọmọ fọmọ yín nú. ẹ jẹ́ ìrànwọ́ yín o. sọ́ọ̀bà wọnú ọkọ̀ ni wo bí ti wò àbáwọn obìnrin ti wá gò báyìí. ǹlẹ́ o. mo dúpẹ́ o. mọ rọra o. ọ̀tá pọ̀ ti ní kú o. mọ́tò yìí ò gbọ́n. mọ rọra o. nǹkan. ńgbà ọlọ́run fòun lólórí olówó òru wa tó wá sẹ̀mí lólórí olóògùn ìlú wa olórí olóògùn wa gbéra ọlọ́rẹ̀ yáwó lọ́wọ́ olówó òlù. olówó òlù wa lórí láyà ọ sílé olóògùn wàá lè sinwó yẹ kó rí bẹ́ẹ̀ ẹnu yín rọ sẹ́ǹgbọ́ àwọn àjọ̀nú gan wọ́n ní kò yẹ ó rí bẹ́ẹ̀ kò sì burú. Ah! yóò rọ̀wọ́ mi. sọ ọgbọ́n tí mò ń sọ fún ọ kò sí owó lọ́ọ̀ mi ni o bówó bá ń bẹ̀ ń pè ń fún ọ tẹ́mi náà mọ̀ fún yín lọ́wọ́ sùkúù yín tẹ́lẹ̀ èyí tó fún yín lówó tẹ̀ ra nǹkan panu bẹ́ẹ̀ bá dọ̀hùn àtowó oúnjẹ ṣùgbọ́n gbà tí ọ̀wá sí kí làwa fẹ́ ṣe èmi gan tó ń wò yìí ẹni tí ó fún lówó lèmi gan retí tọ́ba ti dé tó ti fún lówó àtowó sùkú rẹ o àtowó oúnjẹ o àtowó nǹkan panu tẹ́sán rà àtowó káàdì tẹ́sán máa pa àwọn ọ̀rẹ́ yín gbogbo ẹ̀ ni wọ́n fún ọ dákun ọmọ mi ó wá bẹ́ẹ̀ lásìkò yìí kódà wòmí wò gbogbo àwọn tó jẹ ń lówó wọn náà rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹjọ́ yìí náà ni wọ́n ń rò sáá ẹjọ́ yìí wọ́n ń rò ìyá bóò ni ẹni tó lòun ọba mowó wá sékè mú wá. Ah, èmi ọmọ tí ì rẹ. àníyàn àti ibi tó ní yá lówó. wọn à kó wa kí n lọ mọ́ra fún èkó wà nìyí. àpò olóbìnrin náà ṣe wá ṣe báyìí nìyí ọmọ lọ fẹ́ lọ sùkúù tá a fẹ́ fún lówó yìí nìyí. nígbà wọn ti ṣàdéhùn àdéhùn tí wọn wọn sì máa mú ṣe wọn fẹ́ẹ́ dé eh. Eh, ah, bàbá òjò ti dé tipẹ́. Ah. Mm, bàbá olóyè ẹ dákun ẹ yá mi lówó. ẹ fẹ́ yáwó. mo fẹ́ yáwó ẹ dákun. bí èlò. bí ogún ẹgbẹ̀rún náà ni. ogún ẹgbẹ̀rún lásìkò yìí ogún ẹgbẹ̀rún lásìkò tá a wà yìí. àṣírí tí ń bò ní tu. bàbá òjò one thousand ló kéré ju èlé ya yín ah! lásìkò yìí o bá a ṣe wà yìí o bẹ́ẹ̀ bá wájọ́ mi lókun. ẹ ǹlẹ́ ń lé o. Ah! ẹ̀ka dáadáa lẹ wà o. Ah! ìkáwù mi èsúgbè mi. obìnrin ló ké sí. a máa rí ọ. owó rẹ̀ wọ́n wọ́n mílíọ̀nù náírà one million naira. bó lẹ ṣe mọ eh, eh, gbà lọ́wọ́ mi. ẹ eh, gbà á. inú. ẹ wò àṣírí yín ò ní tú ẹ ṣe àdúpẹ́ ọ̀yà ẹ̀yìn ojú ilé. ọjọ́ wo ló dánwò mi padà. ọjọ́ wo ló wu ẹ̀yin. ọjọ́ wo ni wò ó dà padà sọjọ́ mẹ́ta dà. ọjọ́ mẹ́ta gan ti pọ̀ jù ní nítorí pé títí alẹ́ yìí mo lè dá padà bí wàá mílíọ̀nù ni hmm, ṣé ọ tó wá wọlé fèmí náà tí mo retí owó. alẹ́ lẹ mọ̀ dá hmm bó ṣe ṣe jọ mẹ́ta náà bó ṣe jọ mẹ́ta náà. bó ṣe jọ mẹ́ta ẹ ẹ wo ọ̀rọ̀ yín ò ní dàrú oje ṣe é rí ẹ mọ̀ fọkàn síjọ́ mẹ́ta hàn ẹ fún aláàyè díjọ́ méje owó yín ò ti wà nílẹ̀ kò ní jíjọ́ méje lọ. wọn bọ lọ́rọ̀ kí ni tó yáwó lọ́wọ́ mi wọn bá lọ́rọ̀ mm. kí ni ó fi dúró. ó ń dúró. kò tó kó fi nǹkan dúró. kí lẹ́yìn fẹ́ ká fi sóńdù ọ. ọkọ rẹ tọ̀sẹ̀ ra ń ti ń dán bíi gíláàsì awo èwo ń tọkọ ń bọ abóredé tá à ń pòwe ń bọ abọ́rọ̀dé tá à ń pìtàn ṣé bí ọ̀rọ̀ owó ni ebó wo mọ̀ yá lọ yín ẹ jẹ́ ń dáwọ́ padà fún ọ ọba tán ìwọ làbúrò wà nǹkan ṣe dúró. ṣé nǹkan wo sí ọ. sọ́ọ̀fù ọkọ̀ dúró àbí kí n máa kó mi lọ. ọkọ̀ àbí ẹ tó bá sọkọ̀ ní ọkọ̀ náà ò lè mọ fọkọ̀ ṣe dúró. bẹ́ẹ̀ ni ebi kí n dá ṣe mọ̀ tọkọ̀ ni ebi àfi ṣe dúró ni ebi ń dáwọ́ rẹ̀ padà fún. ọkọ̀ ọkọ̀ kò burú. Hmm. wọ́n dà padà fún ọ sọ gbọ́ kò jẹ́ bó ṣe jẹ́. nígbà tí wọ́n tọkọ̀ ní ìsáta ọ̀dà ó ṣe ń wo ó ṣe mo dúpẹ́ o. ẹ mm-hmm. wo eléyìí ọgbọ eléyìí èló lọ lọ fẹ́ ń tiẹ̀. ní ogún ẹgbẹ̀rún náà. gbàǹyà ogún fún bẹ́ẹ̀ njẹ́ olóòdà padà náà lọ gbọ́ tá à ń sọ njẹ́ olóòdà padà o. lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ń dà. lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta orí ẹ̀ burú mọ̀ jáwọ́ orí ọmọ rí gbà. ebe titi etí ọ̀dẹ̀ yín náà ẹ tún lọ́sẹ̀ mẹ́ta. kí lè léyìí. ìrànràn lélẹ̀ ni àbíràn ìran ni àbálà one million bí à ń yáni lówó bí à ń fi ọkọ̀ ṣèdúró ẹ dákun sọ́run ló yá lówó ni àbí mi mo yá lówó ah! ẹlẹ́dàá mi kọ̀. Ah! ẹlẹ́dàá mi kọ̀. èṣù má ṣe mí o mẹ́lòmíì ni ó ṣe láàróyè àròjù ó yá ẹ pé lókun ọ̀fẹ́ lókun ọ̀fẹ́ akọni mẹ́rin lọ́pẹ́ lókun ọ̀fẹ́. ẹlẹ́ o ah, ah, àbọ̀ ẹ ṣeun ọjọ́ ojú òní tìyìn àṣírí tìyìn náà kù ní tú ẹ mo dúpẹ́. ẹ rọ̀ pẹ́ dùn báṣírí tìyìn ò ṣe ní túnà mo ṣe wáàyè ẹ dákun ọkọ yín kọ́ igbó buwọ́ bóde o. wọ́n wà ń bẹ̀ wọn ó yá pé bàbá wa wípé wọ́n wá wọn wọ́n lálejò. a ní gbà buwọ́. dáàdì ẹ lálejò ń sàlẹ̀. ẹ má bínú. mo bínú o àlejò ń dúró dé yìí. àlejò ń wá yín. lọ́jọ́ méje òní ọjọ́ méje pé ìrìn ah. gbàrún láwo. bóun ló ṣe wá ṣe é. ọ̀dà ń bọ̀ ń bọ̀. Ah. Ah. mi ò fẹ́ràn kéèyàn mú ọ̀dà ńlá mú o ọ̀rọ̀ wa náà ní dáhìn láàmú oore lẹ tiẹ̀ ṣe wá oore lẹ ṣe wá oore lẹ ṣe wá. ọ̀dà ah, kéèyàn ó ṣèlérí kó musẹ̀ èèyàn ni ọ́ ah, ìkáwù mi èṣùgbè mi ò ti bá ń kówó wa ò ṣeun. sáyà ò mọ rìn ọ kò mọ sí ọ bíi pé ara rẹ fẹ́ mọ gbóná bíi kò mọ bì torí ìrísí mò ń rí ọ kọjọ pé ara rẹ yá ọ. ọ̀rẹ́ mi kọ́ ọ. ọ̀rẹ́ ọ ọ̀rẹ́ ẹ̀ ọ̀pọ̀ ń gbà ń gbà mo wá àìn tí mo yá ọ lówó bó o sì ní bọ́jọ́ méje bá pé ó kówó mi wá ìsì àárí ọ wọ́n wá wá àìn ọ̀ ń bi mí léèrè béèrè pé ṣé mo kówó wá ṣé èsè pórí rẹ̀ burú. orí mi ò burú o ìwọ lọ dájọ́ méje fún mi o jọ́ méje sì pé lónìí ebó wò mí ló kó wá fún mi àbẹ́ àgbà mi ẹ̀ gbọ́ sí wí. ṣé ń gbọ́dọ̀ burúkú lẹ́nu òfò. ẹ ẹ ẹ mọ̀ bínú èyí náà ẹ nígbà tẹ̀ ń bọ̀ nìsín ẹni àdéhùn làdéhùn ọlọ́run ẹ̀yin náà àdéhùn tẹ̀yin náà ṣe fún ẹ̀yin náà sì kà rẹ. ṣé kọ́ rẹ̀ o. fẹ́ẹ́ rí o fẹ́ẹ́ rí o. ẹni sòrò ìhun yóò yé wọn ní ìsìn so ti ń yé ṣe ẹ ti. ẹ mọ sóore ṣe o ẹ̀yin sóore sóore ayé èyí mo ṣe lóògùn lọ́ọ̀yì dádì mi ṣe wá fẹ́ máa parọ́ ni níjọ́ náà tẹ ní kò sówó tẹ máa fún mi lọ sí skul owó tó gbé wálẹ̀ yọnú ẹ̀ tẹ fún mi lọ skul. Ah, ah. àbí nǹkan ṣe wo àtìyá rẹ ni. bàbá yínbẹ eh, oh. yínbẹ bí. bàbá òjò ọmọ ṣeun ọ àgbà mi ni. ìwọ fúnra ara mi kówó wá. ó sojú mi ló tọ́ lọ́jọ́ náà. kí ló sojú rẹ. Ah, èmi náà ní ẹja lówó ẹni òṣòwò. wọ́n wá béèrè owó lóòótọ́ o ẹ wá ní sówó kankan lọ yín bẹ́ẹ̀ ni ìyá wa yìí ni wọ́n dé àmọ́ bí wọ́n ṣe dé ẹ wá ah, bàbá òjò ọ̀dà bá ẹ sì yọ́nú ẹ̀ fún wọn mo wá ní ah, ah, owó tọ́pọ̀ tó báyìí tí wọ́n lò wá ẹ ní one million ní. owó tọ́ ni tíyà rẹ̀ wí. ibi ẹ ti sọ ni. wo ṣé bọ́ọ̀mù àmà parẹ́ èmi náà àmà parẹ́. Eh, eh, eh. ẹ àgbà mi ẹ dákun àbí oorun tí mo sùn wẹ́ẹ́ àlá tí mo láǹfẹ́ dòótọ́ ni irú kàtìkàtì wo lè tẹ̀ sọ. ṣé ẹ ayé o ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ náà lọ́hùn mo ní kí ni ó fi dúró ẹ ló ní òun fi dúró. èmi tiẹ̀ ń ṣàlàyé ńgbà náà wípé àdéhùn tí wọ́n ṣe nǹkan mọ̀ síbẹ̀ torí mọ́tò yìí irun ni wọ́n làwọn fi sóńdù o. Ah, ọkọ̀ wo. eléyìí náà ni mọ́tò ni ìdajì mọ́tò lẹ fi dúró. lẹ fi sóńdù o. tèmi bá mi po. sẹ́ẹ̀rì ìráyè kan mọ̀ rojọ́ lé lórí ìsìnkú arúgbó ẹ̀dá kù lẹ́rọ̀ láìsí líle ẹ bá ń gbé kọ́kọ́rọ́ ọkọ̀. kọ́kọ́rọ́ ọkọ̀ wo. bó o bá ṣeré dáadáa tó ṣe àwọn orí ibú kan bí bá ń ná ológun bó ṣe rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lọ sí lulẹ̀. bá ń gbé kọ́kọ́rọ́ mi. ẹ wò ẹ wò ẹ má jẹ́ àṣebà sẹ́ẹ̀rí ti oníkọ́kọ́rọ́ kan ẹ̀yìn ẹ má gbà báyìí tó bá ti dọ̀la sọ́tùlá gbogbo tí ń bẹ́nu gbà mí gbàǹbá tà tán á tún wúwo yakun bó sowó ilé á tún gbà tàbí sanwó yín kò wá fúnra mi lọ́tùnla ni. ṣé èsì pẹ́ẹ́nu orí fẹ́ kan ìfẹ́ ní nàìjíríà lóògùn sẹ̀ríkà lákànlẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ nà lẹ̀ ni kọ́kọ́rọ́ kí ni mo tiẹ̀ sọ owó lé kí n mọ̀ dára mi láwọn kọ́kọ́rọ́ bí n bá ìfẹ́ nínú ológun ìwọ lẹ́nu ni kẹ́nìkan sí kí ní burúkú. ẹni tí a bá gbé ọkọ yìí yóò jẹ mi pàmò ní. Ah! ìwọ tí ìwọ tó yányán. ẹ wo ẹ jẹ ẹ jẹ. sáà mọ̀ pé sáà mọ̀ pé ìṣe dírẹ́bà àwọn àlòjọ̀ ló lọ́kàn bí ìṣèwakọ̀ bí n bá rún ọ tán ẹjẹ́ àpọ̀kànpọ̀ bí kan ẹjẹ́ àpọ̀kànpọ̀ bí kan ẹ̀wọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ó ti tẹ̀ ló ti rí ó ti tẹ̀ dákun ẹ̀ dákun ẹ̀dá ẹbí mo sọ fún yín ẹbí mo sọ fún yín. Tani ó fojú àgbàrá wo kúrẹ́tì. Ẹni tó fojú àgbàrá ebo ọ̀tàkùn mọ̀ ẹ lọ ọ̀tàkùn mọ̀ ẹ lọ bí aláǹdá onílá mọ̀ságbà wà mílíọ̀nù lọ́yìn ṣùgbọ́n mi. ẹ wo ẹ mọ̀ bínú ọ̀rọ̀ òun ò tiẹ̀ yé mi gan ṣé nígbà wàá gbọ́kọ̀ lọ tán nígbà òdìjọ́ kẹta wọn ò rí i pé ìṣùgbọ́n mi yá mílíọ̀nù kan lọ́wọ́ rẹ̀ ta ló lówó tó lólówó tó yín lọ́dọ̀ wa ń bì tẹ́tùn fi wá mọ̀ yá mílíọ̀nù kan ẹ wò ń ṣe lọ̀rọ̀ náà dàbí àlá lójú mi kò yé mi. ebi mo sì sọ fún ọ pé kò rí bẹ́ẹ̀ àlá ni mo lá bí mo sọ bẹ́ẹ̀. ẹ bí ṣe ń jọ lójú mi nù. ó ti dá. ṣé bàbá òjò lẹ wá rán ni sí báyìí. ó ní mo rán ma sí. nígbà àwọn náà bá tún dé ká tún gbọ́ tiwọn náà. ọ̀sà ti gbọ́kọ̀ lọ àbí ọ̀gbọ́kọ̀ lọ ọ̀gbọ́kọ̀ lọ. ẹ wọlé. bàbá òjò dákun má mà bínú pé mò ń dọ̀ láàmú ọ̀rọ̀ ọjọ́ òní ọ̀sọ̀kọ̀ọ̀sọ̀kọ̀ náà là ń sọ nísìn mo wà ń bí ẹ nísìn ọ wà ń pé ń ṣe bí àlá ń ṣe bí àlá lójú òun ṣé bí gbogbo yín náà lẹ ta kò mí pé òótọ́ ni. ẹ bàbá lẹ́yìn ọjọ́ kẹta tó gbé mọ́tò lọ tán látẹ́gùn wa fẹ́ sí mi ní ọ̀rọ̀ gbogbo wa fún yín lọ́wọ́ dàbí ìrànràn lójú mi wá dàbí bàtẹ́ yẹn ńláńlá. ẹ ní kú re ah. Ah. kò sí ẹni ó lè sọ pé kò kú re tó ń ta kò mí tó ń pé ó sojú rẹ kòrókòrò bó tún wí ó tún pé bẹ́ẹ̀ kan. kò yé mi náà àdìtú ni. ó ti dáa ó ti dà ẹ ti sọ mí dantẹ sọ ń dà báyìí o. kò mi. àbí ìwọ náà sá wà ń bẹ ò ti sọ̀rọ̀. ṣé èmi mọ̀ ni èmi ò mọ̀ ṣe bóun náà lọ ti sọ yìí n kò lójú yìí bẹ́ẹ̀ ni kó dàbẹ́ ni pé wọ́n yáwó ni ó kàn dàbẹ́ bẹ́ wọ́n yáwó lójú mi èmi ò mọ̀. làkẹ́ níwọ̀ tí wọn náà ń kóyà rẹ lọ́wọ́ tó ń pé mo gbowó lọ rẹ mo gbowó lọ rẹ ah nǹkan mà dé o. ètè sùúrù lọ sáà gbà o. Mm, dádì mi. Mm ṣe bí ẹ̀yàwó ẹ jẹ́ ká lọ gba mọ́tò padà. lọ́wọ́ ta ni. Hmm. lọ́wọ́ wọn gbà tí wọn yàwó wọn á dẹ̀ gbé mọ́tò lẹ̀. ẹ dákun èmi ọ̀fẹ́ sopọ̀ ọ̀sán gan. Hmm. ẹ jẹ́ àfọ̀rọ̀ wa mọ́ lọ́nà ọkàn jẹ́jẹ́ o hmm. ní tó ti lọ ti lọ. bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lẹ́ ní àbá lè mú ṣé báwọn kan ní darí wa ń lù. ẹ jẹ́ àlọ́ mẹ́jọ rẹ̀ lọ́dọ̀ balẹ̀. Eh, eh, ó ti dábàá. ká lọ fẹjọ́ rẹ̀ sùn balẹ̀. ó dábàá. Eh, eh, tẹ́mi lè sọ́ńbẹ̀ jù yín lọ. ó ti dá a bá. bí èṣù gbè mí bó ṣe jogún ọkọ̀ olóyè arígbábuwó láì tí ikú arígbábuwó nù. unbelievable obìnrin láì ṣe ọkùnrin. ọ kí n lè tí ì gbọ́ wo mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ẹ dákun ẹ já wá nǹkan fìdílé torí ọ̀dà yín kọ́run ẹsẹ̀ ti ń ro mí. lágbára o gbogbo nǹkan tá a ti ń gbọ́ látàárọ̀ yìí ó pọ̀ ju etí mi lọ <laughs> ẹ jọ ṣé arábìnrin èṣùgbẹ́mi yìí náà ló wá sọ gbogbo ìlú ìdàbà yìí. Hmm, mo mẹyẹ bọ̀ lápò òní dúdú ni àbí funfun n lè sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ìgàn fún yìí àwọn alágbára pọ̀ ní ìlú yìí ẹ ṣé mo ti sọ ti èṣùwàndé fún wọn ni ẹ tí ì gbọ́ tí èṣùwàndé akọni obìnrin tó sálú ayé ó tún sáwó sálú ọ̀run èmi èsùn wá ń dé o èsùn wá o ìka yẹ mí lóko mi mo dé wẹ́rẹ́ bí ẹjẹ́ alẹ́ mo dé wàràwàrà bí ẹjì òwúrọ̀ mo dé pápápá bí ẹjì ìyálẹ̀ta ibà ibà ìwé òtínú gbọ́ pẹ́gẹ́ nínú omi bẹ́ẹ̀ ni gèrè ọtọ́dọ̀ máa yà lájùbà olúbíkí tó kọ́ jáwé ìbàrẹ́ o ọ̀sán ìbíkí tó kọ́ wàgbò ìbàrẹ́ o ajígbàpọ̀ ògùn kan tó gbà lọ fún ọlọ́jọ́ náà lọ́hùn ìbàrẹ́ o mo ṣẹ̀bá yín lónìí ká jẹ́ kí bàá tèmi ọ̀sẹ̀ torí pé ìwé ni mí wọ̀n lẹ́nu amújẹwọ̀ ìgbín ni mí wọ̀n nírun àtú eégún ni mí wọ̀n lẹ́ràn adìyín mọ́ agẹ́tọ́ bá lòun ó pọ̀pọ̀ lọ́ọ́ yóò wulẹ̀ rútọ́ lẹ́nu ni o torí pàṣẹ ìwé ọlọ́run orin kọ̀ǹkọ̀ǹgàn ọlọ́run ọ̀rọ̀ èmi èṣù wà ń dé o ìkáyẹmí ló kọ̀ mí o ọ̀run ọ̀dágídí ní wàràpà òṣèfẹ̀rìnlà sọ̀pọ̀n náà ní kọlà kó gbàgbé ọwọ́ adífá fáwọn ìyá mi àgbà lọ́jọ́ tí wọ́n sáré sẹ́sẹ́ wọ́n lọ sọ́dọ̀ olódùmarè wọ́n láwọn ń lọ rèé gbàṣẹ́ olódùmarè láṣẹ kínni wọ́n láṣẹ táwọn fìrílẹ ayé gbé èyí táwọn fìrílẹ ayé ṣe olódùmarè ló dàṣẹ ó nítorí àgbágbúrúgbú ní ìsàwọ̀ sálú ayé àjà gìrìgìrì ní ìsàwọ̀ lẹ́lẹ̀ òkú ọ̀rọ̀jú dọwọ́ babẹ́ sígìdì ó tẹ́tí ẹ̀ bọ̀ adọ́dọ̀mọ́wẹ̀ ní bàbá wọn ọmọdé kò gbójú títí kọ́ra yalẹ̀ gbámú àgbàlagbà ò ní dẹ̀gẹ̀rẹ̀ kí wọ́n pààrọ̀ mi a ti dọ̀bọ́rọ́ lónìí o mo bá lọ́wọ́ bí wọ́n ní atakọ́rọ́ wọnú àdókò nígbọ́mọnú ẹ̀wọ́ mo ló ṣèwọ̀ lọ́dọ̀ tèmi mo ní bí atakọ́rọ́ wọnú àdó tèmi tí bá ti ń wọnú àdó ní ọmọ gbọ́mọnú ẹ̀wọ́ torí pé bí mo ṣe ń jáwé ni mò ń já tọmọ bí mo ṣe ń wọ àgbò ni mò ń wọ tọmọ ó di dandan kí eku àgọ́ mi ọkọlà kó dénú ọmọ ẹ̀. àmọ́ mi rọra ń dùn mí o ìgbẹ́nu ẹ̀ sọ́hun sọ fẹ́ mọ̀ jù mí lọ ni òní ibi tó kọrí sí rè orí rẹ̀ nu. Ah, ah, ah, ń dún ọ kí ni ṣé wà là ń sin gbẹ́rẹ́ fún ni àbọ̀mọ ọmọ gan tá à ń sin fún ọlámùmọ́ra ó sọ pé ń dún ọ farabalẹ̀ ó jẹ mọ̀gbọ̀wọ́ hmm, mọ̀gbọ̀wọ́ sá ọmọ ìyọkàrẹ́ bọ́wọ́dún bọ́wọ́dún kárí kárí ọmọ yìí. díẹ̀ náà ló kù díẹ̀ náà ló kù orí bí ọwọ́ rẹ̀ kejì ló kù bá ti ṣe ní ìsìn ò ti parí. ọlámùmọ́ra ẹ má yíra padà. farabalẹ̀ farabalẹ̀ ọ̀kàrí ọkàrẹ ọmọ ọ kí ni iná ti tó báyìí ọ̀dà nǹkan kan mọ̀ tí ẹ ń yọ òtútù méje méje méje ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ó ti dúró báyìí ikùn wo ní tọ́ ó ríran wò sórí nǹkan ọmọ ń bá dáyé tọ́ ọ bá bí sórí gbẹ́rẹ́ tí mo sí síkùn rẹ̀ bí ó ṣe gbé wálé ayé nù ah. bẹ́ẹ̀ ni mo wí fún ọ lágbára lọ́wọ́ èṣù láàlú bó ti rí nù ah, ọmọ pé wọ́n ní asálólo arìnlólo asákúbẹ́kúbẹ́ arìnkùbẹ́kùbẹ́ ló dífá fèsì ọ̀dàrà tí fi jagun tiẹ̀ tí borí ayé ìtẹ́ ọba ni mo gùn wọn gbọ́dọ̀ jagun ọba tì ìtẹ́ àmùlẹ̀ ni mo gùn wọn gbọ́dọ̀ jagun òmùlẹ̀ tì mo ra ilé ayé gbé fọmọ inú ó ríran wò ń gbọ́ ọba dáyé wọ́ délé ọ̀rẹ́ máa jẹ́kọ́ rẹ. màámi bólúdùmọ̀rì ṣẹ̀ṣẹ̀ dáyìngò ti ẹ̀yẹ mi nítorí pé ẹ̀yin náà ti tó òòṣà. èmi èso òòṣà ìránṣẹ́ lásán lásán ni mí. bẹ́ẹ̀ sì wá jẹ́ ìránṣẹ́ rẹ̀ tó ń tẹ́ mọ̀ ṣe sí nínú oyún tẹ ni yóò ṣe sọmọ ìwájú orí ọmọ ni ò parẹ́ mọ́ lóòótọ́ yìí. ọ̀gbọ́dọ̀ parẹ́ ọ̀gbọ́dọ̀ parẹ́ kódà bọ́ bá dàgbàdàgbà tó dògbò tó darúgbó kùjọ́kùjọ́ báyìí kódà kó máa fọ̀pá kó máa fi rìn báyìí bí ó ti wà lórí rẹ̀ nù. Eh. Ah, ìwọ náà wo tójú mi àwọn mẹ́ta wọ́n ṣe fún mi báwọn ọ rí i pé mẹ́ta ni títí báyìí mẹ́ta olúbíkẹ́ ọ̀sán ìbíkẹ́ ajígbápò ògùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣe fún mi nù. bóyá mo jù lọ tán ti ṣe fún mi eh. kò parẹ́ kò sì lè hmm. parẹ́ <laughs> ó tiẹ̀ mú mi rántí ó rí i pé nígbà tí mo sin gbẹ́rẹ́ òun mo sọ fún ọ pé ńgbà tọmọ ẹ̀ bá pé ọdún mẹ́sàn-án á dẹ̀sẹ̀ wò lára rẹ̀ ọmọ yìí ti pọ́dún mẹ́sàn-án báyìí àsìkò ti tó báyìí ká dẹ̀sẹ̀ wò. mami hmm? àyà mi ń já o. kí ni ń jẹ ọ láyà ah. sọ ọ lẹ́ńtọ́sẹ̀ ọ tó múnú bí ọ. ẹni múnú bí mi. Hmm, hmm. ọmọ làjọ rùbúrùbún ọmọ làjọ ọmọ làjọ rù ọ̀rẹ́ mi o ó ṣeun mi ó kó àbẹ̀wò á sì mọ ríra ó ṣeun jàre ah wá ọmọ làjọ má bínú má ti lọ má ti lọ. ó ah. ní nǹkan tí mo fẹ́ sọ fún ọ ni ọ̀rọ̀ yìí mú o pé kí n pè ọ́ kí n bọ́ sọ má bínú o. àwọn ò lè bínú ọ̀rẹ́ mi rí ọ ń bínú. ìyá ń gbọ́ ṣé ìwé bá mọ́mì rẹ sọ̀rọ̀ ni. èmi mọ́mì sí. mọ́mì rí o dáa mọ́mì rí o sún wọn mọ́mì rí o mọ̀jú aṣọ pupa yìí kan lọ ni nínú ìlú yìí ìwọ náà kí ló wọ̀ yìí. èmi ló sọ ohun tí mo wọ. aṣọ pupa ni kò sí nǹkan méjì tó ń péjọ mọ́rógún jẹ àṣàṣì àpò lálọ. mọ́mì rí o mọ̀ pọ́n lásọ kiri ni láìsí pé ìdílé Ṣàngó lẹ ti wá mọ́mì rẹ rèé aláṣọ kan ni wọ́n aláràn kan ni wọ́n alásìkan ni wọ́n kí ló ṣe wọ́n gan-an wo bí mọ́mì rẹ̀ bá ń bọ̀ báyìí gbogbo yóò sì mọ ọ̀rọ̀ gìlàgìlàgìlà ah. mọ́mì rẹ̀ lè wọ́n lè gún orí ọmọ tuntun báyìí wọ́n fi sí ẹbu wọ́n sì fi gbẹ́ kọ́ mu mọ́mì rẹ̀ burú ah mọ́mì rẹ̀ ó lò mọ̀ wá wọn kọ́ ní kí ni Àṣàkẹ́ ohun mọ̀jọ́lá ni wípé mo mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ hmm. ohun mọ̀jọ́lá ni pé mo nífẹ̀ẹ́ rẹ̀ hmm. sórí tó ẹ̀ pé ojú rẹ̀ tí wọn ò nífẹ̀ẹ́ ni ìyá hmm. mi tó kò lé oníṣẹ́ bíi gangan onífẹ̀ẹ́jọ́ rẹ̀ sùn. àà òsì àtọ́bà ọ̀hún kí ni òtọ́bà ọmọ la sọ ṣèbí tó pé mo jọ́rẹ̀ rẹ̀ ni mo fi ní kí n fi ọ kí n bọ sọ̀rọ̀ etí mi ti kún gbogbo èèyàn ló ń pè mí lọ́tún ló sì pé kí ni mò ń bọ́ rìn fún ọmọ ìyá aláṣọ pupa ọmọ ìyá àká o a mú ní gbọ́mọ̀ràn ni sọ fún ìyá rẹ kó kókó kúrò nínú iṣẹ́ ẹbí a tí wọn náà tó sì ń wò mí ṣé èmi ló wà ló ń ruga sí tó sọ pé ó fẹjọ́ mi sùn ìyá rẹ kan o ìyá rẹ kan ṣe kí ni ìyá rẹ kan ṣe rú fóró àwa èmi dira ẹ sóòtọ́ ọ̀rọ̀ kan ni mò ń bọ́ sọ ni òkútọ̀rọ̀ ti wá korò lára rẹ báyìí. àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ oníyàrá la pera wa. bẹ́ẹ̀ ni ṣé kò mọ bújà mi ni. wo sórí ìmọ̀ràn lásán lèmi gbọ́ hmm. kó o dè délé kó o mú sọ fún ìyá rẹ kí gbogbo rẹ sì jẹ kí gbogbo wa sì mọ ṣe ní rẹ pọ ó bá tán ṣé ó ti wá pọ̀ jù ni kò sí pé mò ń bọ ọjà. àṣàkẹ́ sórí ohun tó wí yìí ó kábàámọ̀ rẹ̀ oh. ó mú ìyá mi bú ó bú ìyá mi níkà olóríṣẹ́ ibi ìyá mi ó ní ìbáyà mi sọ̀rọ̀ pé oníṣẹ́ ibi la ń ṣe nù ìdílé wa mi hmm. tó wí kọ́nu tó hmm, wá rí n wá fọjọ́ ni mo fọlọ́run bá mo fi bì ọ́ tó ti má gba báyìí gba báyìí tó tó bá kọ́ mi lọ́kọ́jọ́ ọ̀nà tó bá kí mi wo wọ́n wọ́n fi kan bọ̀ lórí ni. orí nǹkan wèrè jọ tó ó jọ ìyá rẹ̀ tẹsẹ̀tẹsẹ̀ oníwájú gbádágí. ẹlẹ́sìn òsì méjì kó bá ń kí ìyá rẹ̀ àjẹ́lé kí ló dé. Ah! abẹ́ rí nǹkan òótọ́ ọ̀rọ̀ láyé yìí ó mà kóró ni mo lajọ rẹ́rìn inú ilé kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ awá bọ́ síta mo wá sílé tó ju òótọ́ ọ̀rọ̀ fún ṣé wọ́n ń ṣèkà ni. Hmm ìyálùkù náà ń bẹ òṣè báwo náà lọkọ rẹ ó jábọ́ lórí yòókùkù ó sì jábọ́ ìka ni mọmọ rẹ náà ah kí ló tiẹ̀ wàá tó pé mo gbọ́ nímọ̀ràn o sọ fún ìyá rẹ o ẹ yí padà o kí gbogbo wa ṣé bá ṣe mọ bá a lọ ni. ó ti dáa bá orí rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣẹ́ sọ nígbà tá a bá dán sẹ́wọ̀n wò tán ẹni tá a bá dán sẹ́wọ̀n wò lára rẹ̀ yóò kú o òkú lẹ́lẹ́jà ta nígbà tó ń bá wa kú tán eh, eh, iṣẹ́ dànù ìyọ́ ẹ̀ṣẹ̀ wa bẹ̀rẹ̀ gbé ayé tiẹ̀ bẹ́nìkan bá wá lóun lórí láyà tí n bá ń rokú rò lásán yóò sì máa kú lórí ọ̀rọ̀ káyọ̀ máa rò lásán pé kí nǹkan kan ó ṣe nǹkan tó rò yóò sì máa sóńtàn bẹ́ẹ̀ ni mo wí fún ọ àṣà ni ọ̀jẹ̀ ogun tí ọ̀jẹ̀ wèrè ò pé ni. à ń jayé lóko bí àwọn ìjòyè ni à ń jayé lóko bí àwọn ìjòyè ni orí ọ̀kẹ́rẹ́ orí àparò kéré lórí yan tìrín lọ́fun à ń jayé lóko bí àwọn ìjòyè ni. <laughs> ìyá mi o ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ah, ẹ fàpèrè tẹ ẹ jókòó. kì í sọ̀rọ̀ jókòó. Ah, sórí ọ̀rẹ́ mi. inú mi ti àkọ́kọ́ dùn pé mo bọ ilé náà. kí ló wáá dé kí ló yẹ kó tó bá láàrin ìwà àtọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ tẹ̀ tí jọ ń bá bọ̀ láti kékeré ah, ńgbà tí mo gbọ́ pẹ̀ ṣe dáadáa síra yín mo ní eh, àgbà yín wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ mo gbọ́dọ̀ wá ṣàtúnṣe sí mm. ilé ọkọ mi kò sí wá rí báwọn o sẹ́ẹ̀rí lọ́jọ́ náà lọ́hùn ọ̀rọ̀ kan ṣèdè àìyedè láàrin èmi rẹ̀ ni àwọn wá gbé mi débi tí ò yẹ kó gbé mi dé ẹ wò mo sì ti bẹ̀ bí sẹ́ lọ́ba náà mo ti ń pè pé ọ̀rẹ́ mi adúmọ̀ adánmọ́ bínú o yàbí kò rí bẹ́ẹ̀ o ẹ wọ́n bínú ẹ wọ́n bínú. èmi kan tó bú wọn gbọ́dọ̀ bínú àrùn ìtì ẹ̀ tó bú yín àgbà mi gbà <laughs> ta ni bẹ́ẹ̀ lẹ́nu àwọn èèyàn Ah. mo fẹ́ kí wọ́n dá sọ́rọ̀ yìí kí wọ́n lè mọ̀ pọ́rọ̀ ti parí láàrin yín kò sí jà mọ́. Ah, kò tiẹ̀ wá sí èèyàn kankan lè ìyá mi náà sẹ̀ lọ ìjà gbogbo èèyàn náà sẹ̀ lóko wọ́n ti lóko wọ́n ti lóko ah, sí nǹkan kan. kódà wò ó sórí ibi tọ́rọ̀ dé dùn ọkọ mi ìwọ ni mo ní ibẹ̀ ò ní bí lọ́ọ̀dì yóò dáa fún ọ ọ̀rọ̀ rẹ̀ yóò dáa gbè láàrin Ah! ebó ti wí báyìí ló ń ibi tí ó kó gbé ibi táwọn rẹ̀ gbé náà kò sẹ́ni kú téèyàn bá mi ní kò tí ó ṣẹlẹ̀ àmọ́ àìdìtọ̀ ọmọ ẹ̀rọ kò gẹ́gẹ́ mọ̀jà gba bí àgbà wa jẹ́ àmọ̀gbà lọ báyìí kó kú náà. pẹ̀lẹ́ o. òbẹ́bẹ́rẹ́sù ọmọ torí ogun wálé o òbẹ́bẹ́rẹ́sù ọmọ torí ogun wálé o òbẹ́bẹ́rẹ́sù ọmọ torí ogun wálé o òbẹ́bẹ́rẹ́sù ọmọ torí ogun wálé o òbẹ́bẹ́rẹ́sù ọmọ torí ogun wálé o òbẹ́bẹ́rẹ́sù ọmọ torí ogun wálé. ìkágbẹ́mi o èṣù lẹ́kẹ̀ ò ń bá èṣù jẹ ò ń bá èṣù mu ò ń bá èṣù sùn ò ń bá èṣù jí ìwọ gángan nìkan. èṣù nìkan òwò kẹ̀kẹ́ níkà kálá dájú mọ́rẹ́rì wúwa wúwa ìkà bàbá wẹ̀ wúwa ìkà. àwọn fọ́n ti bọ́nbọ́n mọ́ àlànà fọ́n tó gé ara àlàgbà àlànà fọ́n ti pẹ́pẹ́ yẹ kẹ́ má lè sọ̀rọ̀ mọ́. ẹ dákùnrin ta ló sọ fún yín pé ṣù níkà mo ti wà pẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti bá kulẹ̀ wà. ẹni tó bá kọ yín pé ṣùníkà náà ni ọ wà á ní ọ̀tọ̀jú yín tẹ́ fi lè sọ̀rọ̀ padà torí ẹnu yín ìwíkúwì fi wí táwọn sọ fún yín pé ṣùníkà ṣe é kọ bíbélì yorùbá tó fẹ́ kọ bíbélì èbò sí yorùbá ọ wá rí inú ìwé àwọn oníbíbélì pé sátánì táwọn mùsùlùmí pè ní wípé ńkọ́ orúkọ wo ni ó pè lédè Yorùbá ó wá pè ní èṣù èṣù lọ́dọ̀ àwọn Yorùbá èṣù ebìtà èṣù ọ̀dàrà aláàṣọ láfihàn ọmọ ẹlẹ́bọ tí dorí ẹran ń lọ láàrin ẹ̀pà ọ̀hàn fi ọpẹ́lọpẹ́ gíga tí baba ga ló jẹ́ mọ́rú ẹ̀bọra tí látọpá ṣe ẹlẹ́kùn sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ onímí ń sunmí láàróyè ń sùn fún láàróyè àrògbó èṣù òun àti àwọn Ògún àti Ṣàngó àtàjàlá tí mo rí àtọbàtálá olórí gbogbo àwọn òòṣà àtọya ọba Ọ̀ṣun ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ òòṣà lẹ́gbẹ́ tí ẹ máa pé lẹ́gbẹ́ lẹ́gbẹ́ lẹ́gbẹ́ ni ọba lẹ́gbẹ́ láyé kò ní nílọ́run ẹgbẹ́ ẹ ǹlẹ́ ẹgbẹ́ mi o bóyá èèyàn jẹ́ ẹgbẹ́ àwọn àgbà ni o ẹgbẹ́ mi èrè ni o ẹ ǹlẹ́ ẹgbẹ́ mi o òòṣà ni eégún òòṣà ni gbogbo àwọn ẹni òrìṣà dànù. ihun tí àwọn Yorùbá mọ̀ ni pé Olódùmarè da ọgbọ́n kalẹ̀ sáyé hàn kàn wá rí ìṣà àwọn ẹni à ń pè lórí ìṣà nù. wọ́n wá tún ní bẹ́ẹ̀ kọ́ wípé ń kọ́ àwọn ẹni orí mọ̀ọ́mọ̀ dá ẹni oríṣà dá là á pè lóríṣà oṣù wà láàrin wọn tí ẹ bá nílò bọ̀gún lé bàbá rẹ ẹ lọ gbẹ́bọ èṣù ni ó gbẹ́bọ lórí ta sọ wá rí lọ́dọ̀ àwọn kìsẹ́nì àtàwọn mùsùlùmí wọ́n ní tí ẹ máa ń pè ní ọlọ́run wọn lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n ń pè ní aláwù lọ́dọ̀ àwọn kìsẹ́nì ńkọ́ àwọn míì ń pè ní jòfà lẹ́yìn ìyún a ní àwọn áńgẹ́lì màláìkà àwọn áńgẹ́lì hùn lọ́dọ̀ àwọn Yorùbá la pè ní irúmọlẹ̀ lẹ́yìn èyí wá ń kọ́ àwa ní àwọn tí àwọn mùsùlùmí máa ń pè ní àwọn ànábì bóyá Mósè ni o Jésù ni o títí báwọn báwọn bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn lọ́dọ̀ Yorùbá ní jẹ́ òrìṣà lẹ́yìn yìí wá ń kọ́ àwa ní àwọn tí wọ́n ń pè lọ́dọ̀ ọ̀tàn mùsùlùmí mo ti pẹ́ láyé mo dàgbà èmi ẹ̀ sọ́mọ kékeré o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sojú mi kí ìlú tí ẹ parapọ̀ ẹ̀ ìlú àwọn haúsá àti yorùbá àti ìgbò tí ẹ parapọ̀ ẹ̀ nàìjíríà yìí kí wọ́n tó dàpọ̀ ńgbà táwọn èèbò kọ́kọ́ dé wọ́n mọ̀ gbáhùn ọmọ ọdún mélòó lẹ pè mí rí tí wèrè yín sọ fún mi pé ìka èṣù dájú ọ̀kálá wọn bàbá tèmi ló níkà kèé sí ló níkà. tẹ́ bá ṣe ṣe ní ìsìn sáànù yóò ní ṣèyàn báyìí ní ìsìn gba ojú ẹ̀. yéé ó ti lè sọ̀rọ̀ tó náà bá sọ̀rọ̀ àfi kọ́ gbọ́ ojú ẹ̀ o. ìfọ̀ tí wọn ò tó. tó wọ́n bọ́ bọ́ tó bá pórí ẹlẹ́ẹ̀kẹrin tí ó sọ̀rọ̀ ká sọ̀rọ̀ mọ́ tí ó fi kú o. ayi ayi. ok jáde ok jáde. ọ̀ya ẹ̀gbọ́ ẹ̀gbọ́ dáadáa kọ́mọ wọ̀ sétí fún yín. èṣù táwọn Yorùbá ń bọ àwọn bàbá wa ń gbà tí wọ́n kọ́kọ́ tẹ̀lú ìdó eléṣù làwọn bàbá wọn bí tí wọ́n ti bọ̀ wọ́n máa ń bọ èṣù àmọ́ wa níkà ìran wa ló níkà àwọn bàbá wa ṣe àṣìṣe ni ìlú yìí kò yẹ ká máa pè ní ìlú àwọn èṣù àbí ìlú eléṣù ó yẹ kí ẹ máa pè ní ìlú àwọn oníkà mo ní káà ìránṣẹ́ sàtáánì ni mí hmm. ìmọ̀ ìmọ̀ kankan ṣe láyé tó dáa láyé ṣẹ́rí bílẹ̀ mi ṣe tó ìmọ̀ olóògùn ìlóògùn kí ọkọ àtìyàwó kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn èmi ò ní oògùn tí mo ní ni kọ́kọ àtìyàwó lura wọn kán mọ́ fẹ́ra wọn èmi ò lóògùn kọ́mọ kan lówó bóyá ẹ wá ń ṣe yàwúyàwú ní ìsìn ẹ wá fẹ́ lówó oògùn tí mo ní ni tẹ́ẹ̀ bá fẹ́ èèyàn ṣògùn owó tẹ́ ẹ bá fẹ́ lówó gbogbo tí mo ní láyé mi báyìí ogun ogun ogun ogun kánìkan yá àgbẹ̀sára kó dẹ̀ ó sì kú báyìí ni mo náà yín méjèèjì báyìí. Eh, èṣù oníkà ìwọ gẹ́gẹ́ nìkà. <laughs> ẹ mọ̀ sọ láàrin ìlú àmọ́ ẹ pè mí ìránṣẹ́ sátánì náà. ìránṣẹ́ sátánì ìránṣẹ́ sátánì. ẹ mọ̀ jẹ́ kéèyàn gan o ẹ mọ̀ fẹ́ẹ́ rẹ iṣẹ́ ẹ mọ̀ pé kò sọ ọmọ ilé kò sóbì ilé ẹ wá lọ bá ara ẹ̀bà àti sẹ́búlọ̀kù wá ah. ẹ mọ́wó lọ́wọ́ ara yín ni o ah. ẹ lówó ẹ tètè lọ sẹ́búlọ̀kù àti ẹ̀bà àti gbẹ̀gìrì yẹn gbà ó. èṣù ooo èṣù onílé oríta. kódà ó pa mí wèrè ni. má dá wèrè ara ẹ lóhùn ó ṣàfẹ́fẹ́ yà wò. níranù wèrè. dáradá. bàbá ẹ káalẹ́ o ẹ lẹ́ bàbá o. jẹ́ àlọ́ ọ̀hún kíkà ṣé kí kófìkà rẹ̀ kọ́ ọ ni bàbá tó kú mọ́kù àmọ̀ lọ́rùn mọ́ lọ yìí. wo wọn ló ti lò two hundred and fifty years lórí ayé tí ò tí kú. irọ́ ni o. ọmọ tuntun ló fi ń ṣàjídèwe. Ah, ah. dákun báwo ni wọ́n ṣe mọ̀ rẹ́. ìyá mi ló sọ fún mi. Ah. ìwọ sọmọ ìlú ìsá. dálọ dálọ dálọ dálọ dálọ. ẹ dúró náà ẹ dúró náà ẹ má yìí lọ. irú oorun wo mo wá sùn yìí ibi tí mo ti ń bọ̀ ló jìnnà. ẹ dákun láyé tí mo bá ń sùn sáwọn èèyàn rò pé mo ti kú ni ṣé ẹ rò pé mo ti kú ni tẹ́ ẹ wá ń sọ̀rọ̀ mi láì ẹ̀ ń pè rí mi. ọ̀dà èmi la tó kú mọ́kù amọ̀nà ọ̀run mọ́ lọ èmi lèmi ń fọ́mọ́ tó ṣàjídéwe ọ̀dà. ẹ dákun láyé kí lẹ̀ṣẹ̀ mi gan rí jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi mo jókòó ní ìbáyìí lòrùn la mi lọ o ni mo sùn lọ o ẹ dákun kí ni kí ni gan rí tí ìbá ṣe pé ibi tí mo ti dé lójú oorun mi ó jìnnà bí mo ti ń sáré bọ̀ padà ńgbà tí mo gbóhùn ohùn lọ́ọ̀kan lọ́ọ̀kan tí ìbá yẹ pé bẹ́ẹ̀ jìnnà ni ẹbẹ́ mi rẹ ọba fojú rinjú ọba sọ tí mo ṣe fún ọ gan tó fi mú mi bú èmi àtọkù mọ́kù amọ̀nà ọ̀run mọ́ lọ ọ̀dà. ntí ìjẹkadì ọtọ ń fi hàn ẹ̀yà kí ló ọkọ ọmọ tí ń bú mi lọ́hùn. ọ̀gbọ́n àdùnní ah, àdùnní ọkọ ìyá rẹ̀ ńkọ́ àbíkẹ́ ẹ ṣeun àdùnní o ọmọ àbíkẹ́ o àdùnní ọmọ àbíkẹ́ àdùnní ọmọ àbíkẹ́ òṣùrẹ́ tètè kọ́ wá jẹ́mi jẹ́bi oníṣẹ́ iná mọ́ jẹ̀bi oníṣẹ́ oòrùn bóníṣẹ́ iná bá sunsun àríjẹ́ bóníṣẹ́ oòrùn bá sunsun àjùnú ó pè ọmọ pẹlẹ́dà rẹ̀ ṣúrẹ́ tètè kọ́ wá jẹ́mi àdùnní ọmọ àbíkẹ́ o <laughs> káàbọ̀ káàbọ̀ o àdùnní mo fẹ́ bá ọ pínwó ẹlẹ́dà rẹ̀ mọ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ̀ ó dègùn ọ́ dàṣẹ tó bá ṣe pé ńjọ́ tí ìyá rẹ̀ bá bí ọ níjọ́ tí wọ́n bí ọ sáyé yìí wọ́n bá fọṣẹ wì ọ́ kọ́rọ̀ mi ọṣẹ mọ́ láà o tó bá ṣe péjọ́ tí wọ́n bí ọ wọ́n fi kàǹkàn wì ọ́ kọ́rọ̀ mi ó máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ní tí mo sọ lónìí ó dàṣẹ bẹ́yìn iwájú bá gẹ́ran èrìgìsàlẹ̀ wọn gbà á ọdún mélòó ló fẹ́ lò láyé gangan <laughs> kò tiẹ̀ ní dàgbà púpọ̀ eighty three yard ló lò láyé. Uh-huh ṣọ́ wá rí bó ṣe lémi ti tó kí n kú mò ń lo àjídèwé òun kò ní sí sáǹsì rẹ̀ fún wọn láyé yìí láti báyìí báyìí lọkọ darúgbó lójijì tó o bá sùn lálẹ́ tó o bá jí láàárọ̀ ọ̀la kó o ti léwu lórí kójú rẹ̀ òhun jọ kó o léwu tabẹ́tabẹ́ kó o léwu tabíátabíá gbogbo bí tírun gbà jáde lára èèyàn báyìí kó di funfun bẹ́ẹ̀ ni gbogbo egungun ara rẹ̀ kó hù kó di tàgbàlagbà irun tágbàlagbà bí mo ṣe é ṣe ni téèyàn bá dàgbà gan kó ṣe ọ bẹ́ẹ̀ kó wo bí ó ti rí eléyìí tí mo wá sọ yìí tí wọ́n bá gbé ọ délé babaláwo kan láyé yìí kọ́mọ yọ̀ wú tí babaláwo ọ̀hún bá ṣagídí kọ́ balọ̀ tí wọ́n bá gbé ọ délé pásítọ̀ àbáwọn alálàáfà kí wọ́n mọ̀ rí tí wọ́n bá kí wọ́n bá lọ eléyìí tí mo sọ fún ẹ ó dògùn ó dàṣẹ bẹ́ẹ̀ iwájú bá gé náà erigi ìsàlẹ̀ wọn gbà hmm tí iná bá jó lóko mọ̀jàlá rẹ̀ ní oṣù òfófó ńlẹ̀ tí ń bà rí ọlọ́lá báyìí kó o ti rúgbó dànù dànù kó o ti dàgbà jù yá rẹ lọ <laughs> olóòsì olóòsì. ẹ dákun ẹrùn mo gbàgbé sùn lọ sí i ni o ìyá bàṣíìtì ẹ dákun láyé o ẹ má wò wá mí o ẹ bá ń pe bàṣíìtì kọ́ bá ń rẹ bàbá o àti gbẹ̀gìrì kọ́ra sẹ́bùlọ̀kù sí ìyá bàṣítì tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ dán lóhùn pé hun. èṣù ooo èṣù onílé oríta. oyin káàárọ̀ ẹ̀gbọ́n rẹ̀ dà wọ́n sì ń sùn ó ń sùn níwò yìí ó yá lọ jì kẹ́ wá lọ pọ́n mi fún mi lọ jí fún mi orúwo ní sùn tí wo yìí yóò mọ̀ pọ́jọ́ ti lọ ni. ó sùn ìwọ yìí. lọ́gbọ̀n fẹ́ ìlú ẹ̀wọ́ èṣù ó èṣù má ṣe mí o ọmọ ẹlòmíì ni ó ṣe yọmí ló sọ bẹ́ẹ̀. ta ló fẹ́ gbéná wo ní ẹkùn tí ó ṣàwó. ẹ kí ẹ mami mami o lọ́wọ́ àǹtí mi wọ́n ti darúgbó ọ̀sán gan o. kí ló kí ló dé. wọ́n ti darúgbó ọ̀sán gan. kí ló ṣe kí ló ṣe kí ló mú wọn mú wọn. kí ló kí ló ṣẹlẹ̀ mọ́ bí ẹ káàárọ̀. ọmọ dára. Hmm? ẹ ah. ṣe ọ́ bíi ti bò. ẹ ti darúgbó. òye mi kí sọ. ó mà ti darúgbó. èmi arúgbó. àwọn tó ń bọ̀ bíi ti bò ó. ẹgbẹ́ lòun. ìlú funfun. kí lè rí. wọ́n ti darúgbó ẹ wò gbà mí kí ló dé àmúṣe mọ́ mi. Tani mo ṣe tó jẹ́bi ọkùnrin ti fẹ́ mu. Tani ṣe ti bá ìbọn mi. mo ṣe. Sáàtì lọ yí báyìí. Ó ti wá rí wọn dára. Sáàtì lọ yí wọn dára. ìyá wa tó ìbọ̀nà tọ́ ìbọ̀nà so ìbọ̀nà sí wọ̀rọ̀ kọ́rí fẹ̀ ìbọ̀nà tá a tọ̀ wáyé Elédùmarè ọba ìbàlẹ̀ ọ̀rẹ́ ìyàmú pàkẹ́ ọ̀là kí arúgbó aṣọ mọ́bàlẹ̀ ìbà lónìí o ọmọdé lé ibà àgbàgbà ìbà dúdú kẹrẹ lẹ́rìí ìbà tó lẹ́ni tí òṣùwọ̀n ṣe mú borí balẹ̀ fún fáwọn ìbàlẹ̀ ọ̀rẹ́ o ìbọ̀nà tá ìbọ̀nà so ìbọ̀nà sí wọ̀rọ̀ kọ́rí fẹ̀ ìbọ̀nà tá a tọ̀ wáyé Elédùmarè ọba ìbàlẹ̀ ọ̀rẹ́ ire ni kó mú wá lójú ọpọ́n. ìyá hmm bàbá. ifá kan ní fẹnumẹ́nu fètè mété adífá fún ìwọ̀fà àlàbá tó lóun bókù gbígbẹ lórí òbí ṣe rí arábìnrin tẹ́ ń wò yìí alágbára ńlá kan lárábìnrin yìí ti lọ sẹ̀ o pẹ̀lú tí ifá sì sọ fún mi nínú ọpọ́n yìí kò sí ọ̀nà àbáyọ kankan ju kí ẹ tẹ̀ nú kọ́ mọ ẹni tó ṣẹ̀ kẹ́ lọ́bẹ̀ẹ́ o ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ń bẹ lórí ọ̀rọ̀ náà nù ìyá mi o bẹ́ẹ̀ wàá ṣe bí wọ́n tí wọ́n ṣe rántí ẹni tí wọ́n ṣẹ̀ tẹ́ẹ̀fì lọ bẹ̀ ìnìkan lọ́nà. ọkọ mi ta ló yájú sí ta ló ṣẹ̀ ta ló bú. ìyá mi ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ìyájú sẹ́lẹ̀ kọ̀ọ̀kan. ẹ̀yin náà ẹ wà yín adírántí asùnrántí imú kí ìsúnkò gbàgbé mi kí gúlú sọkún sọ sí ẹnu àkàrà kọ́ mọ̀jẹ̀ ọ̀kà kan kù bá díẹ̀ bá gbọ́n ẹ̀ pípì iye rẹ̀ sọ ni ọ̀yà sọnù. àbó lè jẹ́ bàbá ìtúlékè mo sùn lẹ̀ tí mo sì sọ fẹ́rẹ̀ mi pé àtọkù mọ́ọ̀kù ló sùn pé ìka òsì ka ni. Ah, ìka gbèmí ìka gangan tí gbénú ọmọnìyàn tí wọ́n pè ní kánò ìyá mi hmm. àtàrí àjànàkú ni o ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ń bẹ ní lọ́bẹ̀ o. èsùn lékè bàbá ẹ gbà mí bàbá ẹ gbà mí ẹ ra ń kalẹ̀ ẹ bá ń débẹ̀ bóyá bó bá rí yín bóyá yóò sì jẹ̀bù rẹ̀. ẹ ìyá mi ah, kábíyèsí àgbà ewu òrìṣà ìgbà wọn mọ bẹ̀rẹ̀ awo kí n lọ bá ìkàgbé mi èṣù lékè ayé mo gbéde o ọ̀pàkẹ́ ọ̀là kí arógbá aṣọ mọ́ balẹ̀ èèwọ̀ yá mi Èdùmàrè tó ní agbára lọ́wọ́ yóò bá ń kó yín lọ́wọ́ ẹ wá ẹnìkan tó bá tún ní ọjọ́ orí tó bí irú yín àbí ọlọ́lá àbálágbára kan nù lù ìtẹ́ mọ̀ pé kẹ́ ẹ bá ti kẹ́ ẹ mú lọ bá kọ́ bá yín bẹ̀ ni o. mọ̀ yìí ẹlẹ́dùn àwọn tí lẹ́yìn o. ta ni ó fojú àgbàrá wo kúrẹ́ tó Yeah. Sorry. You married me. kí ló ta ló mọ iṣẹ́ ta ni o wá ṣe gan tó fi ṣe báyìí. inú kò yẹ ó ti fi dáhùn ní olúwa inú. àwa lè ní lọ ẹ fún mo sì ní jẹ torí jẹ tàbí pé gbogbo àwọn ọ̀rẹ́ bóyá jọlọ rẹ inú ti darúgbó kú jẹ kú jẹ. ọmọ ah! ti sọmọ yìí o. nǹkan ṣe nǹkan ṣe nǹkan ṣe. kára wa ṣe o kára wa ṣe ni o. kọ́lá ah! ah! àdùnní ti darúgbó ọ̀sán gángan àdùnní darúgbó àdùnní darúgbó. mo kí yín ẹ̀yin ọmọ èṣù. a kí yín o baálé ọkọ rẹ̀. mo kí yín dáadáa. ajáyé o ẹ ti ẹ pé kí ni mo rí tí mo fi pè é jankan-jankan. rámọ̀tínú ọlọ́rọ̀ mọ́rọ̀ náà ni. òpè ní ní ìṣọlá. àbí ẹ̀yin tẹ́ ẹ pé á náà lẹ́mọ̀ tẹ́ ẹ rí. n ò fẹ́ nǹkan tí ó ba ìlú ìjẹ́ mo sì ń fẹ́ àtúnṣe lórí rẹ̀ gbogbo àwọn nǹkan líle líle tẹ̀ ń ṣe ẹ̀dẹ̀rẹ̀wọ̀ rẹ̀ lẹ̀dí ẹ̀ ẹ̀rẹ̀wọ̀ rẹ̀ lẹ̀dí ẹ̀ ẹ má jẹ́ kí ìlú òtún mọ́ lórí ojoojúmọ́ lẹ fi ń pààyàn àwọn pààyàn. àtọ́ àga ni kẹ́jẹ́ èèyàn pọ̀ lọ́rùn yín tó bá wọn. ẹ dákun ọkọ lu sáwọn tá a pa ni wọ́n wáá rojọ́ fún yín pé àwọn kú ni abẹ́ ò gbọ́. òkú agbọ́dọ̀ rojọ́ lẹ́kùnlé mi kí n má ba tiẹ̀ jẹ́. ṣé tí mi adi ni èsúlégè ọmọ kàgbé mi ọmọ ọlọ́mọ tó sọdá arúgbó ọ̀sán gan-an kí ló ti ó bá tiẹ̀ jẹ́ tánù. balẹ̀. Ah, tá a bá wí tẹnu ìbá bò balẹ̀ ibi tí wọ́n bá bí ọmọ ọlọ́mọ kékeré àdúrà tá a máa gbà náà ni pé kó dàgbà bàbá tètè kúléwe àbọ̀ àdàgbà náà ni ngbà ó wá ti dàgbà tiẹ̀ láti sìn lọ kí ló burú mbẹ̀. ọkọ wo ni òfin lárúgbó ẹ kọ́ máa lọ́kọ̀ tó bá lọ́kọ̀ kí ló fẹ́ dà fẹ́mi. ìkà rẹ ti pọ̀ jù. balẹ̀ sáré ti pọ̀ jù. àbí o sọ́yà kí balẹ̀ ó tọ́ sẹ́ni gbogbo kọ́ dáwọ́ àrùn sọ́yà tọ̀lé sọ́yà kí balẹ̀ bá wí lórí ìkà níjọ́ ni ó ti wá jíṣẹ́ kan fún yín pé mo pààyàn gbọ́. àbára kò ní ẹ̀ka tó débì ni. àìsè tó yín. ẹrẹwọ rẹ lẹ ẹrẹwọ rẹ lẹ èṣù gbèmí ẹjọ́ ọ̀wọ́ náà kàn ẹjọ́ ọ̀wọ́ ní gbàkúgbà tó lọ́ọ̀rì gbà lọ́ọ̀rì dá padà ọkọ̀ tó gbà lọ́wọ́ èèyàn lọ́ọ̀rì dá padà. Ah, ọkọ̀ bíi ti bó ẹ dákun gbàǹbá dọ́kọ̀ padà ṣé bẹ́ẹ̀ ni kí n mọ ogun kí ìlú. àti pé ìgbà ẹ̀tẹ̀ ẹ̀ ní orí ìdọ́kọ̀ padà owó tí ẹni ń gbà lọ́wọ́ rẹ̀ sẹ́yìn lẹ́sàn. ẹ bá ń bíọ́. owó kí ni ẹ jẹ́. àbálẹ̀ ọjẹ́ lówó ń gbọ̀kọ̀ jẹ́ lówó. ọjẹ́ wọ. sáwọn ìyàwó rẹ̀ ọ̀jẹ́ rìpọ̀ jẹ́ lówó. ọjẹ́ wọ lọ́ọ̀ mi. èmi ò fi nǹkan kan ó kú dànù. àbálẹ̀ <laughs> bàbá mo bára wa sọ̀rọ̀ ẹ̀yà mo bá a ṣe mo bára wa sọ̀rọ̀ hmm gbalẹ lẹnìkan pa ẹnìkan ìpa o ah. ẹni sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí amọ bí ó rè o wọ́n wá àwọn rí ni o. ìkáyẹmí òru inú rẹ ò tí ì rọ. wọ́n fẹjọ́ sùn yìí. ṣé ah, sójú tí wọ́n fi ń wọ̀ bẹ́ẹ̀ lórí ni ọmọ iye nǹkan tó ti bọ́ sọnù lọ́wọ́ rẹ ni. baálẹ̀ mi lọ́rọ̀ o baálẹ̀ mo kí yàn. èmi náà kí ọ. mo kí yàn. mo kí ọ. baálẹ̀ mo kí ọ. àwọn bàbá wa tọ́tẹ̀lú ìdó tí wọ́n dà wá kalẹ̀ sí tí wọ́n bí hàn bàbá bàbá bàbá wa káwọ̀ tó máa jẹ lé àwọn aráàlú yòókù lórí àṣìṣe ni ẹ ṣe o ìlú wa yìí kò yẹ kí wọ́n sọ ní ìlú àwọn èṣù nítorí pé gbogbo wa mọ̀ pé èṣù ọ̀dàrà èṣù ọ̀gọ́ èṣù òbítà òòṣà ni gbogbo wọn bí àwọn Ògún àtàwọn Ṣàngó. Hmm. kí ló táwọn bàbá wa gangan tí wọn ò kúkú sọ̀lú wa ní ìlú àwọn ìka. torí baálé bá bàbá ṣèkà a lè kú. omi ìka lámúdàgbà. ẹbí kalẹ̀ yín náà ẹja ṣèkà o ibi tẹ fẹ́ràn kéèyàn kan. ẹ dákun bá àwọn ọmọ ìjà kí la fẹ́ máa jẹ. ìyá hmm. ṣe kà ó. àṣàdì ṣèdè yàn. balẹ̀ kò ní dáa kó tètè ya yín kẹ́ kú lórí àpèrè yìí o. Ah. ta ló fẹ́ mú mi kú o. balẹ̀ ẹ má gbìyànjú àti dí alọ́nà máa gbọ́n o àṣèdí lọ́nà máa gbọ́n o ẹ má gbìyànjú àti dí alọ́wọ́ o balẹ̀ ẹ rántí níjó ní ìjó ní tó ti pẹ́hùn ẹ rántí ẹnìkan tó lulẹ̀ ńgbà ọmọ tiẹ̀ náà tó tún wá wá ẹ rántí pé òun náà ó tún ó lulẹ̀ balẹ̀ ẹ̀yin sì sunkún ṣe é rántí ẹ̀yin mọ ẹ̀yin fẹ́ sọ ẹ wá sọ́dọ̀ mi ẹ sunkún ẹ sunkún a sì bá ń ṣe ẹgún bẹ kí mo ti ń sọ balẹ̀ ó sunkún sọ gbàgbé pé ó sunkún ni èmi ẹsẹ̀ gbẹ́ rẹ̀ ọjọ́ níbẹ̀ lórí mi náà two hundred and fifty yard mo lo igba àtàdọ́ta ńgbà bàbá bàbá rẹ̀ jẹ́ wọ́n ní fa ló mu mo wà ń bẹ̀ ń gbà hùn bàbá rẹ̀ náà jẹ́ wọ́n ní fálómù balẹ̀ bàbá èyí jẹ́ wọ́n ní fálómù ẹ̀yìn jẹ́ wọ́n ní fálómù ìjọ ní fọ́ọ̀mù èmi. ẹ dákun àpèrè wo. ọmọ ìmọ obìnrin ni ọ obìnrin ni ah, ọ. ọmọ ọmọ mi lọkọ ọmọ ọmọ mi lọkọ jẹ. one day so dáa so fẹ kọ́ mo sin ọ láyé. ọmọ ni ó sin mi. má tọmọ rẹ sí kọ. ẹ wo bí ẹ wo bí nǹkan kan mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ lẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé gómìnà ó wà ó wà fún Aládé. àdàdé. Ah, eh? ajẹ́ pé àsìkò tèmi ládé ó bẹ̀rẹ̀ orí mi ládé ó ti bẹ̀rẹ̀ náà. lórí wo lórí táwọn àlùjọ̀nú rẹ ti sọ lórí òbí tán ní ògbódò tún gèlè ń lọ́wọ́ dàdélé. ọmọ ọmọ tèmi ni ó ti ẹ̀. ọmọ rẹ ní ọmọ ọmọ mi ní. ọmọ wo. ẹlẹ́ẹ̀kejì ẹ ẹ lè wọlú àwọn aṣọ báyìí pàdé gómìnà. Ah. mi ló sá sọ wa. bó ah, ah. ló ti jẹ́ aṣọ ẹ̀wẹ̀ ṣaṣọ àárẹ̀. Ah, kí wàá ní. lójú òde pàtàkì. baálẹ̀ ọ̀rọ̀ yìí àfi bíi pé ságo ń búgò ni o ah, ẹ̀yin tẹ́ ẹ bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ bí eégún ayé la bọ́ láyìí lẹ́wọ́n gbé ìtawà bọ̀ ọ̀dà ẹ tún kó ọkọ lẹ̀kẹ̀ sórí ṣọ́ọ̀ṣì. tó ń gbé kàsáfà lérí àdí àgbọn. ẹ ah, mọ wí fún ọ. irọ́ o irọ́ o ọrùn yín ọrùn yín kọ́ mo wọ̀ sí ọrùn mi lọ́wọ́ o. ọrùn jọ̀rọ̀ ọrùn wọ̀ sí. ọkọ̀ ọ̀hún tẹ̀ni ọ̀dà padà náà ni ó fi gbé a lọ lé o. kẹ́lí ọ̀kan mọ́ wọkọ mi o. àbọ̀ ọ̀fẹ́ kọ́kọ́ òṣìṣẹ́ mọ́. bẹ́ẹ̀ yóò fẹ́ mi lọ́lé ọkọ̀ àṣìṣẹ́ mọ́. ọkọ̀ mi ò fẹ́ mi. ó ń jìnnà tí bẹ́ẹ̀rù tó wúwo. ẹ̀yin ẹ wò láàrin ara wa ẹ mọ gbọ́rọ̀ sí baálẹ̀ lẹ́nu náà lẹ́kọ̀ọ́. ṣé òkú òǹdó lórí wa sì mọ̀ nǹkan tó fi jẹ́. ìgbà náà ń kọ́. ẹ̀yin lórí ètò wí lórí ọ̀rọ̀ ọlọ́kọ̀dé mi yóò dà kọ́ lọ rè dọ́kọ̀ ìpadà lóòótọ́ gbogbo wa la mọ̀ pé kọ̀sá jẹ́ ọ lówó ọ̀jẹ́ lówó nígbà àwọn ẹbí rẹ̀ wá jẹ́rìí pé ọ̀jẹ́ lówó ńkọ́. ṣé bó ti sẹ́ débẹ̀ sí òye wọ̀ náà sí òye ọ̀nà. òye mi jẹun náà dáa. kò burú kò burú ẹ ṣàjẹ́ mọ́ bára wa sòtọ́ ọ̀rọ̀ ká sì mọ́ gbọ́ torí. wọ́n bá wù ọ́ dá padà o. ẹnu ẹ̀ náà la jọ wọ́n. ìgbà ìṣe wọn ní ìgbà. ọlọ́sẹ̀ wèrè òògùn sóògùn. Eh. èèyàn gidi wo ni òògùn tiẹ̀ lọ. ẹ̀wọ̀n bí a fi sí ni ẹjọ́ wà o. Eh. nínú ọmọ yìí. ẹjọ́ rẹ̀ dá padà o. ọ̀rọ̀ sàǹgbọ́n mi eh. ọ̀rọ̀ ò lè rí bá a ṣe sọ sọ ọlọ́kọ̀ yìí ẹni náà gbọ́kọ̀ yìí mi sọ́ọ̀yà máa rìn sọ́lọ́run ni. Ah, kò burú ó ti dà. wáńdé. ṣé tó fi mí mi ọmọ kàkún bí ọgbọ́n tó wí. mo gbọ́ mi. kò ìpàdé. ọmọ kan gbẹ mi náà ni o. má kò ẹnu ẹ̀ lẹ́wà yóò tó yín ti. mú mi ọkọ mi kú ní oje. ṣé dáadáa ni ọkàrẹ ọmọ mi dà. ẹ ò bẹ́ẹ̀ ni àwọn kìíní èdè mò ń ṣe. Mm, kẹgbẹ́ padà. bẹ́ẹ̀ ni baálé ìlú èṣù ní ń sọ̀rọ̀ ẹ má béèrè bí mo ti rí nọ́mbà kí ni mo yún o túmọ̀ sí lẹ́nu kó mẹ́rin tí mo fẹ́ ní ká béèrè mo fẹ́ dé nílùú èṣù mo fẹ́ owó mo sì fẹ́ ààfin ńlá tó tóbi dáadáa kí ni yíò túmọ̀ sí irú èbówó nu kí ni jẹ́ bá ẹ jẹ́ tọpinpin tí mo sọ fún yín kẹ́ ẹ ṣe kíá tẹ́ ẹ bá fẹ́ kí iléeṣẹ́ owó mọ́ yín lórí inú dáhùn lẹ́wọ̀n ẹ̀ ní mọ bí ó ti wá ṣé ẹ mọ bí mo ti rí nọ́mbà ni èṣù ló gbé nọ́mbà yín wá fún mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó tó tójọ́ mọ́kànlélọ́gbọ̀n ọ̀dọ̀ àbáwọn bẹ́ẹ̀ ni ọ̀dà báwọn níbo lẹ́yìn ti wá o kí ẹni ń ṣe yín ẹ yóò di ẹ fẹ́ di tìgìdì bí ẹ wá o ta ló rán yín sí àbórí yín fẹ́ burú dànù. wo atẹ̀tẹ̀ sùn òun là tẹ̀tẹ̀ jí ẹ ń bá tètè kú ó tètè lọ múlẹ̀ sọ́run ni lónìí lágbẹ̀mí rẹ̀. ẹ ṣòfò dànù tìyín ọ̀ta àbẹ́fẹ́ kórí ibú mọ́yán ni ẹ fẹ́ kó sì jẹ́kọ́ tí yóò ta ẹ ṣòfò dànù ń bọ̀nà kí n lẹ́yọ́rọ́ jìnnà kí n tó wá fàbọ̀ abẹ́ di ẹ ẹ gbọ́ ẹ dúró kí n bá yín bẹ̀ ẹ kí n bá yín bẹ̀ ìtagbà ọ̀rọ̀ ìyẹn wọn fún gbẹ́mi débẹ̀ o. ẹ̀yin tó láyé mo dé o òòrùn mo pè ilẹ̀ mo pè afẹ́fẹ́ mo pè ẹ mọ́ ṣe jẹ́ mi ní ọ tèmi torí tí bàbá bá pọ̀ ọmọ ọmọ jẹ́. Ah! níwọ̀n náà wọn ìyanjú rẹ. níbo ta ni ta ló tó bẹ́ẹ̀. ìwọ kọ́ ló rẹ̀yìn mi èmi ni mo rẹ̀yìn rẹ ọ̀tá ní abiyamọ èmi ni mo rẹ̀yìn rẹ ọ̀pá ẹja ní ẹja èmi ni mo rẹ̀yìn rẹ ọ̀pá ẹkú ní rẹ̀yìn èmi ni mo rẹ̀yìn rẹ. ojú kò rí ti ooo ojú kò rí ti ojú kò rí ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ mòhùn orí ògbólú àyàfímọ́ gírígì olúgbòhùn àjàgbòhùn sàngógbòhùn oṣù ọ̀dàràgbòhùn ẹgbòhùn mi lónìí o kíkú ayé kọ́kọ́ mọ́ lè pa mí kánú ayé kọ́kọ́ mọ́ lè gbé mi dè. ewọ ewọ ẹgbẹ́ wúrúwúrú ọjọ́ lẹ́jà ńkọ́rọ lájà ní ọmọ kékeré àwọn tó fà páàdì fọ náà <laughs> <laughs> ìwọ ẹ̀wẹ̀. ẹ káàbọ̀. ẹ̀yin ẹ wá ṣòfò àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bá tọ̀gá yín dẹ́nu kí ti yín tó ta kẹ́ ẹ tó ṣòfò dànù. àwọn burúkú mọ̀dẹ́gbà òjòkú ni wọ́n rán ni wọ́n lòjòkú bàbá wọn wọ́n yàn kú ìyá wọn wọ̀ yàn kú lọ́jọ́ tó fẹ́ pàyà kú ló jẹ́ jì ah! ikú pọ́nlé ó tàbí agẹ́tẹ ó finú ṣaṣọrọ́ ó fòrùṣọ jáde gúrúgúrú abikun ṣẹ̀kẹ̀ṣẹ̀ èsì gbóná léwé ó tutù lẹ́gbọ̀n yínyínyín adìẹ fún ayìnrín tí sọmọ táwọn ń jẹ lẹ́ńjẹ. ikú mú ọ lónìí. èmi èmi kan èèwọ̀ èèwọ̀ kó èèwọ̀ èèwọ̀ ikú ọ̀gbọ́dọ̀ palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀ ògbólógbò àjẹ́ ọ̀gbọ́dọ̀ mú mi ọlọ́bí nìbàjá sí ní ìdọ́yà ayọ̀ àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàgán èèwọ̀ èèwọ̀ kágùn kò fọ́nù rẹ̀ kọ́ tí ó tàn àbí ta ni wọ́n pọ̀ ń bá wí. múdẹ ìwọ ẹ̀wẹ̀ ta ló ránṣẹ́ ìwọ títa ni. ó dà pé òun kéke o. ìwọ. kò burú. ibi ọ̀ ń bá lọ́nu ibi ọ̀ ń bá lọ́nu ibi ọ̀ ń bá lọ́nu. ẹ̀yin kìíní dà ó yá. Ah! Yeah! Ah! Ah! Yeah! Ah! àsọ òtí ẹ̀ lé òkúta mẹ́ta ń kó ọ lọlé ń fi ọrùn kà. ẹ wo bàbá yín o. ẹ ẹ dákun ká tó sọ nǹkan kan ní àyè ẹ bá a sọ fún àwọn bàbá àdàgbàmọ́kù ọ̀làrọ̀ ògùn tí wọ́n kàn kàn mọ́lẹ̀ kí wọ́n yọ wọn ò lè kàn mọ́lẹ̀ kan tó kàn ọ̀rẹ́ ló wà. kí ló dé tí màmá yọ. ẹ yà bá yọ ẹyà bàbá bá bọ̀rọ̀ yìí àní ẹ̀rọ ni àlọ́ kí ló dé tí màmá yọ. àlọ́ ìṣọ́ ni o. àlọ́ kẹ́ ìmọ́lẹ̀. bí ò bá yọ ó yà gbọ́ nǹkan tó rì mọ́lẹ̀. àlẹ́ mi tọwọ́ ń ro mí tí mo fi eyín eyín kíní gúnlẹ̀ pé tọwọ́ máa ń ro mí. ẹ dákun ẹyà àgbààgbà kí náà fẹ́ kí n yọ. ẹ dákun bàbá mo fa àwọn onílẹ̀ bẹ̀ yín mo fi èṣù gan bẹ̀ yín ẹ dákun ẹ yọ. kí ló dé tẹ́ ẹ fẹ́ kí n yọ. ẹ mú dání. ọ̀dà ẹ dákun tó bá jẹ pé oògùn mo fi kíní ìṣe tó bá jẹ pé káà ni mo fẹ́ fi ṣe ṣé yọ̀yọ̀. fẹ́ lásán ló yọ. amara wa. ẹ wò ó àmọ̀ ara fẹ́ra kò ti báyẹ̀ tó lọ. Ah, èmi rè olóore kú olóore lọ ọmọ ẹ̀pẹ́ mi ò kérú tọ̀dọ̀ oríire lọ ó dìgbà ó. Ah, ìkúbalẹ̀ dùn mí eh, ìkúbalẹ̀ dùn mí èèyàn tó bá pa balẹ̀ òun náà kù láìpẹ́ yìí. gbogbo wa la kù. àbí. ẹ wo àtúnkọ àtẹ̀mọ́ra gbogbo wa la sì mọ̀ yí pé bẹ́ẹ̀bù ò bá rà àní fojú kẹgbọdọ bẹ́ẹ̀ ni bẹ́yìn ò bá sì fọ́ àní fojú kòrò mọ̀ jẹ́ òun ló fa ìdí ìjókòó wa yìí. epo lọ́ba omi o bẹ́ẹ̀ ni ìyún lọ́ba ìlẹ̀kẹ̀ a mọ̀ wípé gbogbo yín pátápátá lórí ìlú ah, àwọn ni àwọn ni àwọn ni èṣù níyì tó jẹ́ baálé àkọ́kọ́ nínú ìlú yìí ẹ̀yin náà ló lórí wọn. Ah! bàbá bàbá mi gbàdúrè. ètò wá fa ìdí ìjókòó wa ìlè wípé a fẹ́ kí gbogbo yóò foríkorí. ẹni tí baálé bá kàn. ẹ jẹ́ àmọ́. Ah! bá a pè yín fún un. kàrà olè ẹ̀yin olóyè ẹ sọ̀lẹ́ pẹ́ o òòsà òkè òní báyìí láyọ̀ jẹ́ ẹ má bínú sí mi o ẹ ṣáà mọ̀ pé wọn ò gbọ́dọ̀ àbí ń dọ̀bà lọ́sùn. àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ gbà. ìbá dọ̀bà lẹ́ o yọ̀dà fún yín níbi ọ̀rọ̀ tí ẹ dálẹ̀ tẹ ní à sọ sí. kò ṣẹ̀ṣẹ̀ láǹsọ̀ ọdún tẹ́ ń sọ ìmọ̀ kí la fẹ́ máa fàbí ẹ̀ ń gbagbọ́ ọtí mọ́ra wa lọ́wọ́ nílé wa gbogbo àwa ìdílé wa ẹ sáà mọ̀ pé mi nìkan sọ ni mo kù lọ́kùnrin irú eléyìí ní ìsìn obìnrin kí ló fẹ́ fòye. ẹ dákun mo fẹ́ sọ̀rọ̀ mẹ́bí wọ́n ní bẹ́yìn ò bá bá tàn yóò bá rọ̀bá àrọ́bá sì ni bàbá tàn ọmọ tàn ni bó o bá mọ̀ tàn ń kọ́ ọ ní tàn ṣé wo ọmọ tàn àjíhùn ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn aláàfin ọ̀yọ́ bó o bá mọ̀ yùn ọ̀sán mọ̀ lúwo bàgìdán tọ̀ nífẹ̀. Ah, dákun sọ́bì kan ni ọ́. Ah. gbanulọ́ sọ́bì kan lèmi náà. gbanulọ́ ṣé ọ̀rọ̀ pọ̀tọ̀ o tọ́jọba lọ́yọ̀ ìyín ìjọyọ̀ aláàfin lúwọ̀ bá gìdán ọ̀ọ́ni ìfẹ́ ṣé ní ìjẹ́fẹ́. ṣé obì kan ni ọ́ ah? sẹ́bì obì kan lèmi náà. nígbà tí sọ pé mi ọmọ tán ó jẹnu bàbá ńlá bàbá rẹ ni. òun obìnrin ni eléyìí ń mọ̀mọ́ yìí ní ìsìn ìbáyìí. bàbá nà ká sẹ́yìn. dákun sọ́nà mi ni ọmọ mọ́ ọmọ tí ń gbé kiri yìí ṣé bẹ́ẹ̀ mọ̀ pé obìnrin ni ìyá tiẹ̀ lé wa ọmọ ilé wa ni mọ̀mọ́ ọmọ tó sì bí ọmọ yìí ọmọ ilé ibòmíì ni ẹ dákun sáfọ ọmọ obìnrin jẹ ni sáfẹ sáfẹ afẹmọ fojú egbò tẹ́lẹ̀ lẹni. ẹ dákun ẹ̀yin àgbà ọ̀rọ̀ yín ò ní dojúrú o ẹ fọn bàbá ọdún ìtàn ilé o táwọn ayé wa pè tán. mi bàbá ọdún ìtàn. ṣe fẹ́ gbọ́ ṣe ẹ̀rọ ọmọ táwọn wò lórí ìjókòó yìí èmi ni mo bí yẹ ọmọ ọmọ mi ni gbogbo tí mo bá lẹ́tọ̀ọ́ sí ọ lẹ́tọ̀ọ́ sí tó túmọ̀ sí pé ó la fàkalẹ̀ tí ó jẹ balẹ̀. sọ́jà ká bọ́ dúró sí ìdí ọmọ yìí kí àtọ́tọ́ mi ò kú kọ́ni tóbìnrin fi jókòó sọ́jà bẹ́ẹ̀. sọ́ọ̀gẹ̀ ni. àwọn tí òye òye. ó fi mú kọ. àwọn àgbàlagbà òye. yóò ọlọ́run. ẹ dákun ẹ dákun kí là ń gbà bí ẹni gbàgbọ́ ọtí ṣé bàbá mi kọ́ ló yẹ ó gorí gorí kò ní. sọ wọ́n wẹ̀rẹ̀ tiẹ̀. ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé irú kú wo. yọ pa balẹ̀. <laughs> èmi lérè tẹ̀ ń wò mí. má bínú. èmi náà ní bẹ̀rẹ̀ tí ń bì ọ́ dákun ikú wo ló pa bàbá mi. ń bá lukú wo ló pa bàbá mi. ìwọ ní bí kò dá lóhùn. Ah, èmi ò mọ tó pa bàbá rẹ. o lè mọ. ó yẹ fẹ́ kan bàbá rẹ bàbá rẹ kúkú ọlọ́run. bó ṣe yín náà nù. ikú ọlọ́run ló pa baálẹ̀. ẹyin méjì àtàrẹ mẹ́ta baálẹ̀ sì kúkú ọlọ́run. ẹ má jà tútù kù mo ní tàbá ní àtú òwú funfun látúntù àkà dúdú ń bẹ o. ó ìgbàlú láàbì tó ṣe rúgbọ̀ bí rúgbọ̀ búkọ́ àlàkẹ́ obì tí ì fún rúgbọ̀. lẹ́mi náà níwọ̀n ah. tó rí rẹ̀ ọ̀dà àtirúmọlẹ̀ ẹgbẹ́ ọ̀ngẹ̀lẹ̀ ló forí gbadé. lọ́ba tán. dákun kí lọ jẹ yóò tó rí mi fi gan àgbàlagbà ara mi níbí hundred and fifty years ni mo ti lò láyé rẹ. ìdákùn sẹ́ kí n máa pè ń bú ọ̀dà nàbí kí n máa pè ń bàbá. wọ́n pè mí bàbá ni. bàbá jù ú lọ sọ ojú gbogbo àwọn tí ń gbẹ́nu mi ni. ẹ̀mí tí ó lọ lọ́sọ̀rùn ní kékeré nu wo. lóòótọ́ ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà bàbá bàbá tiẹ̀ tó lulẹ̀ ah. àti bàbá rẹ tó lulẹ̀ ṣé o jù mí lọ́kọ́. sórí ọwọ́ rẹ o ìfìrúpá ah. kò lọ́sàn yìí ah. bó ń ṣe mú ọwọ́ yìí wá. Eh, eh, eh, ah. rẹ jáde fún ọ ni ẹ dákun láyé ọmọ ọdún mélòó ń gbogbo yìí gan rí. èyí tí ó dàbí òye lé lórí inú. ìjọ tí wọ́n ṣe súnà eléyìí ìjọ tí wọ́n ṣe súnà eléyìí mo wà bẹ́ẹ̀ ń gbà wọn èmi mo dàgbà jó ẹ fi mí joyè o tẹ́yìn ọ̀bà fẹ́ kú kékeré ẹ̀dàkùn sábẹ́ gbogbo wa kú náà. ọ̀sẹ̀ tí ó kú ọmọ tí ó jà rẹ̀ bẹ́ẹ̀ sọ tẹ́tẹ́ ẹ̀yìn tó ń lẹ̀ ẹ̀ tí ó jẹ bálẹ̀ rẹ̀ o. ẹ dọ́nà níbi tá a wá dé níbi tá a dé ẹ ṣe sùúrù o ṣe ní gbogbo yín ìdílé yín bó ṣe ẹ kóra yín lọ sídìí ìṣàngó ni o kẹ ẹ lọ ṣèpàdé ńbẹ ohun tẹ ẹ bá bá bọ̀ ń bẹ̀ kẹ ẹ jẹ́ agbọ̀ o. Ah, ẹ jẹ́ sọ̀tọ̀ ọ̀rọ̀ fúnra wa ah. ẹ jẹ́ mọ̀ tẹ̀ra wa jẹ́ mọ́ àwọn bàbá wa tí ẹ tẹ̀lú ìdó àwọn bàbá tiẹ̀ níbi tí ẹ ti ń bọ̀ eléṣù ni ẹ ṣé ẹ mọ̀ pé èṣù èṣù èbìtà èṣù ọ̀dàrà èṣù ọ̀gọ́ èṣù fọ́bí ẹ mọ̀ pé òòṣà àwọn Yorùbá ni gẹ́gẹ́ bí Ṣàngó ti rí gẹ́gẹ́ bógun ti rí bífá òjìbìtì ti rí ìrèmẹ̀lẹ̀ ti rí tíwọ̀n èsì ìṣẹ̀kà àwọn bàbá wa ìka ni bọ̀ wá olórí ibú oníkà gbogbo wa ẹ mọ̀ jà fi o ẹ mọ̀ jà fún àwọn òṣàṣì o ìka fi kà para wa dànù. ọjà ẹjẹ kan ká ṣe ìwọ̀n wọn ẹnu mọ́ ní kálukú wọn lórí tàbí tàbí èyí ọmọ tí ó jẹ bọ́lẹ̀ rè oní ọjà ń. ọmọ kú mi bàbá yẹn pariwo ọmọ tí ó jẹ rè ọmọ tí ó jẹ rè má sọ ọmọ èdè obìnrin o kò sí tí ó ṣe má sọ ọmọ èdè obìnrin o kò sí tí ó ṣe bẹ́ẹ̀ mo wí fún ọ ẹ wò bábá rí bákan náà. ẹnì kankan ló wọkọ mi dẹ́kun bí ti ṣe kíkẹ́kọ̀ọ́ lọ. ó ti dẹ́kun ó ti dẹ́kun ó ti dìjà.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 ó dáa lágọ̀ọ́ ara ẹ̀. wàá bá wọn lọ ṣàgùnbánirọ̀ yìí kò ní í ṣe yẹn. àríkẹ́ ti ọmọ mi lọ́wọ́. mọ́mí ká máa sí dáadì. ibi tí igi ọsàn bá wà lọmọ aráyé ti ń lànà lọ́ba olúwa dé ká láàánú mi lànà bá mi.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 mo kàn lẹ́ẹ̀kì kan máa wà kọ́pìn ẹ̀ náà ni èwo ní ṣé mo fẹ́ fún ẹ lówó. wow a máa ṣiṣẹ́ yìí then the catch will be forty billion forty billion naira for year. káde ọkùnrin tó sọ ẹni tìjọba lọ gbé ẹ̀jẹ̀ àmàlà lọ́dọ̀ ìyá gọ́ọ̀bù. ọ̀rọ̀ àmàlà kọ́ ni mo wá rí ẹ fún. ṣé kò sí. mo ní iṣẹ́ kan fún ẹ. ó yẹ bọ̀. Mark 13 33. Take heed, be on guard. For you don't know when the time will come. I'll kill you! I'll kill everybody here! I'll kill everybody in your family! I'll...